adéèrè mo pè ẹ́ láàjì mi ò pè ẹ́ fowó mi ò pè ẹ́ fọ́lá o adéèrè ìpè kú ni mo pè ẹ́ o ariwo eh, ni kò ké lọ sọ́run. sọ̀rọ̀ mìnìmìnì ní sọ̀mù òkú àti ìlọ̀tún. ìgbà tí kábíyèsí ti papòdà ṣálòmí ò ní jọba àjànàkú ìṣẹ̀rù ọmọdé ọba mẹ́ta orí ìtẹ́ kan ṣoṣo orí adé rọ̀ dirodiro lókè ikú ni wọ́n fi lera wọn kiri ìwọ ọgbà ìlú ọgbà kìrìmàkìtà gbóró gèrè kàkàkì kó má jẹsẹ sí àfiṣàwádà ọmọ aládé fadéya sinimá titun ọba mẹ́ta ó gbóná girigiri ó kọjá àfẹnú samson sẹni àrẹ ló produce yẹ package rẹ directed by afis abiodun ọwọ starring bèbè martins abiodun adeniyi johnson ọláyà igwe afis olókèlè adamu kadéjàbù fúnkẹ́ẹ̀tì ṣòro ọ̀làmídẹ́kan richard samuel ìyòwò adẹ́nẹ́kan sọ́dún ògúnrẹ̀mí ọba kẹsẹ̀ adémọ́lá onítìrí azizat sọ́rùnmú tókùnbọ̀ mavis alákùnrin àjàlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láì ta èmi là kọ́ bàkàdé báwo etí wo wá ní kó máa wá bá mi gbọ́ yí pé àwọn ọmọ lẹ́yìn ni wọ́n wá ń jọba mi lórí pàtẹ́lẹ́ alápè ni mo pè ọ́ ó yá díìdì díìdì díìdì díìdì mo pè ọ́. ikú pa ilé ìbò. Ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ayọ̀ mo fẹ́ o ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ayọ̀ ni mo fẹ́ ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ayọ̀ ni mo fẹ́ o ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ayọ̀. kó fi lé mi ṣe bùgbé. ayọ̀ ni what's all let rẹ Olódùmarè èyí tó fún mi yọ̀ kó má ti dìbànújẹ́ o ayọ̀ ni mo fẹ́ o ayọ̀ mi kó má dìbànújẹ́ o ayọ̀ ni mo fẹ́ ayọ̀ mi kó má dìbànújẹ́ o ayọ̀ ni mo fẹ́ o ayọ̀ mi kó má dìbànújẹ́ o ayọ̀. ibùgbé abániláyọ̀ jẹ́ kó má yàbí tí mo wà. jẹ́ káyọ̀ fọ̀dẹ̀dẹ̀ bí ṣe bùgbé àdániláyé rú kó má yàbí tí mo wà. fìmọ́lẹ̀ rẹ̀ ṣàbọ̀ mi. mi ayọ̀ ni mo fẹ́ ayọ̀ ni kò bá mi gbé torí dídùn dídùn nírú àwọn olódodo yẹ káyọ̀ mi má dìbànújẹ́ èyí tó fún mi kó má dìbànújẹ́ ohun tó ń pa mí lẹ́rìí ẹ̀ o kó má pa mí lẹ́kọ̀ọ́.

ayọ̀ mi kó má di bànújẹ́ o ayọ̀ ni mo fẹ́. try láti àtẹnifọ́n ní gbogbo torí kí ni. ẹ ti dé. ẹsẹ̀ ń dùn mí o. ẹsẹ̀ kí ni. stand up. a fi mọ fún oyin dẹ́ba dìde ń sìn. sẹ́rí irú ibi tí mo ti rí lọ́jọ́ kìíní àná kò ṣe bí wọ́n ti ń bọ́ ọmọ ìlú àbí bẹ́ẹ̀ ń ṣe bí gidi náà. ọ̀fíìsà mo sọ fún yín mo níbi tí mo wà mò ń sinmi ń bẹ̀ ni mò ń sinmi ń bẹ̀ ni tí n bá tọ́ bá àtẹ̀mí lọ ibi tí mo fẹ́ gbowó tí n bá ti fẹ́ sinmi tó rùn bá mu mò mọ́ lọ ìsinmi ń bẹ̀. ẹ ẹ wò ó mi ò ní kẹ máa sinmi ṣùgbọ́n ẹ lọ wá ibi gidi tẹ̀sí máa máa sinmi tí bàbá ìwé jẹ́ ni bẹ́ẹ̀ lómi ṣe máa ń bá lọ nìyẹn o. ọlọ́run ní jẹ́mi ọba lọ ọlọ́run ní jẹ́mi ọba lọ ẹ̀yin náà lẹ́fà ẹ̀yin ìjọba náà lẹ́fà àwa abarapá báyìí ta ní pèníjà báyìí wọ́n yẹ kẹ́ ẹ mọ́ tọ́jú wa wọ́n yẹ kọ́ níye jẹ́ mọ́ fún alóṣooṣù tá a fi mọ́ jẹun ibi tá a mọ́ gbé dókítà tí ó mọ̀ tọ́jú wa gbogbo ẹ̀ lọ́yẹ kẹ́ ẹ ṣètò ẹ̀ ṣe yóò ẹ kàn dá wa alẹ́ fọlọ́ ni ẹ mọ̀ pé ọlọ́run ló fi àtàdánwò fún ìlú yìí ẹ tọ́jú wa ni. ẹ ẹ ẹ wò ṣe rí nǹkan tí màá sọ fún yín ìwọ̀nba advice wo lè fún yín ojú fún yẹn ẹ lọ wá ibi gidi tẹ̀tí máa máa sinmi ẹ ó lè dọjọ́ mi kó ju báyìí lọ. ẹ dákun ń bo ní kí n ti lọ́mọ sinmi ṣé kí n lọ sinmi lọ́rùn ni ṣé mo sọ fún yín pé mo níbi tí mò ń gbé ni kété kó rìnrìn náà mo lórí wà ni gbogbo gbogbo bá a ti ń tọrọ kí látàárọ̀ tó rùn mú náà làfi ní ká fi bẹ̀rẹ̀ ṣe apartment ká máa rest ń bẹ̀. ẹ wo mo ṣáà ti gbọ́ ohun tẹ́ ẹ máa lọ ẹ máa rìn. kí n lọ. ndị ló bá wọn o se bá wá sí e o ẹ se wá gbogbo àsìkò tẹ́ fi mú mi tẹ́ fi sísè mi sọ́dọ̀ yín gbogbo àwọn kílẹ̀ǹtì mo wọn kúrò títí wọn ti lọ tán mi kan wá. n bá yín wá chẹ́ǹjì sí i. mi ni ọ́fíìsà ẹ ní sóríire aṣọ fi lu alara je. nìyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe ẹ̀yin ni kẹ́ má gbàgbé gbogbo nǹkan tí mo ní kẹ́ bá mi rà fáwọn ọmọ yìí kẹ́ rà fún wọn pátá ṣe ti gbọ́ madam. ẹ ṣe gbọmọ ẹ ṣe ọlọ́run á máa ràn yín lọ́wọ́ lórí àwọn yẹn náà ó máa pèsè fún yín a dúpẹ́ pé torí tó bá jẹ́ pé ẹ bá ṣe nǹkan kan tó fi wọ́n sílẹ̀ wọn ò lé ní ọjọ́ ọ̀la ṣùgbọ́n a dúpẹ́ appreciate yín tẹ̀túndé káwa tá a wá láti nàìjíríà náà tá a tún rí opportunity yẹn jẹ́ tí ẹ gbàgbé lé wípé ẹ ti dé ìlú òyìnbó tán kọjákọjá àwọn òyìnbó nìkan lẹ ń ṣe gbogbo ẹ̀ sí tẹ́ ẹ rántí àwa náà ẹ ṣe gan kí a dúpẹ́. madam ẹ pọ̀ ẹ̀tọ́ mi ni mò ń ṣe tí mi bá ṣe ẹlòmíì ṣe and oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún èmi òun lèmi fi ń help àwọn ọmọdé yìí tí Ọlọ́run bá dẹ̀ ràn yàn lọ́wọ́ kí ẹni yẹn náà kó make sure kó ṣe kí ni òun náà ran ẹlòmíì lọ́wọ́ and thank God pé àwọn ọmọ tí à ń ṣe fún yìí náà Ọlọ́run ṣeun ó hàn lára wọn so what are we talking about. sars madam ẹ surprise wa gan-an hmm. amen àti ọlọ́run adé túbọ̀ máa pèsè fún yín in fact mo gbọ́ pé tún lọ sí Brazil náà hmm. láti lọ́wọ́ ọ̀fẹ́ sí wọn. ìyá ó ga o in fact when I grow up eh, I just want to be like. <laughs> láago mélòó ẹ wo madam ẹ fọ́n mi ẹ wo ṣẹ́rí èmi máa ń gbèdì láti máa máa lọ́sìn. So, atumari my later. All right, ma. Yes, ma. Yes, ma. You too. yes, ma. Um, ni boni sọ wípé à alolere lọ lẹ́ẹ̀kan? Excuse me, excuse me, Miss Tiara. Miss Tiara? Hi, my name is Sarah Binks, and I'm a local YouTuber here that loves to share good news in our community. And we would just love to know. We have been all abuzz about all of the good you've been doing for all of the homeless and the underprivileged. And we would love to know what has inspired you to do such selfless acts? Oh, thank you so much. What inspired me? Hmm, helping people, especially people in need. You know, when God bless you, you bless others. That's what I'm doing. Well, that is just wonderful. And we support and applaud your efforts, and we look forward to seeing what you do next. Thank you so much. This has been Sarah Banks, and rest assured, I will keep you updated as we continue to watch this beautiful story unfold. Whoa. Why am I see Oh, don't me Don't Don't You know. SOG. panda lele ìwọ náà wọ amazon ní ìpèrà ten dollar. Hey, how you doing, man? Ọ̀gá <laughs> o. <laughs> Ọtí lójú ẹ̀pẹ̀rẹ̀ fàájì náà. Ṣé <laughs> ìwọ náà mọ̀ wípé agbára tiwọn ò lè dá nìkan wó lé láìsí òkè ìgbò? Àti wípé tí ẹyẹlé méjì bá ti ń jẹun lọ, kíkẹta wọn tó dé àárín oògùn mọ́ nìyẹn. Hmm. ó ti ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn oògùn tó máa ń pa ẹ̀. <laughs> àbọ̀ kò parọ́ rárá you have to wait for you because that's the tradition. Mm. well èmi náà kàn pull legs ẹ̀yin méjèèjì mo mọ̀ pé àtúndà nǹkan ṣe lẹ́yìn ara wa. ó ti ṣe mistake. nǹkan tẹ́yìn méjì sọ yẹn máa ń gbà lọ́wọ́ àǹdà kan ṣe lẹ́yìn ara mi ti bá wò ṣé ń mú mi ṣe eré ṣé nígbà tí wọ́n rán ìyàwó tiẹ̀ ní kọ́ ló ti rún àbí tí wọ́n bá ń rún ìyàwó lówó tó bá ń rún mọ́lẹ̀ ṣé wọ́n sọ bá wa. ó yá yá yá okay, okay. ìwọ láyé ẹ báwọn ni gbogbo project ẹ ṣe lọ.

o mọ̀ lẹ̀ palẹ̀ mi náà mọ̀ kọ́ tí mo gbé sílé náà kókó bá kókó tó wà lé mi. jíjọ pápá ó ga o ah ah. Mommy, kò yẹ kẹ́ máa ṣe gbogbo wàhálà yẹn mọ́ ńgbà tíjọba wà ń bẹ̀ ah, ah. òun ló yẹ kó máa bá yẹn ṣe gbogbo yẹn mo mọ̀ yes. ẹ ó yẹ kẹ́ máa kó máa fara mọ́ yín náà jẹ́ kí n tó bá mi ìṣàlè dídé wá kí n kàn lọ bẹ́ẹ̀ máa fara mọ́ yín àmì àmì àmì mi ẹ ṣé màá mi ẹ ṣé ó dàbọ̀ màá. má dá wọn lóhùn wàhálà wọn ti pọ̀ jù gbogbo nǹkan tó yẹ kí ìjọba máa ṣe nílé àwọn náà ń ṣe lọ́dàyà wọ́n fẹ́ lè sọ pé àtìbàtà ti bẹ̀rẹ̀ wedding preparation Bùsọ́lá mọ́mí ò sùn báyìí wọ́n ò sùn yes. ó dẹ̀ wá need láti blame mọ́mí tó bẹ́ẹ̀ yẹn ó rọ àwọn ìyá wa ṣe rí nìyẹn wọn kì í máa ń fẹ́ kí fuck up kékeré báyìí kó wà nínú nǹkan tó máa ti ń especially tó bá ti jẹ́ ọ̀rọ̀ olùmọ̀ọ́dé ìjọba dùn nǹkan ṣẹ́gun pé yẹ ká jọ lọ sí nàìjíríà yẹn ni bọ̀mí nílé tẹ̀lé yín lọ torọ́jọ́ yẹn gangan mo fẹ́ inaugurate orphanage tó wà ní France. àwa náà ti mọ̀ bẹ́ẹ̀ a ti mọ̀ bẹ́ẹ̀ anyway. èmi kò fi kọ́ ìyẹn sílẹ̀ máa tẹ̀lé wa lọ by force. kò tiẹ̀ possible. ẹ tí ò bá ń ṣe nǹkan tó dé ni ṣebí gbogbo wa ló yẹ ká jọ wà ní France. ó kò possible ọ̀rẹ́ mi. èmi gan ti ẹ̀ try i try all my possible best láti make sure pé mo shift ẹ bó mi ìrọ́gún ìjà ni mm. bọ́ ẹ má wọrí. Sherry. tí n bá máa ṣe thirty fifty years remembrance dáàdì mi wow gbogbo wa a jọ máa wà ní nàìjíríà ni àwa paint ní ẹ ní red blue black wọ́n á wá mọ̀ ìpè àṣekínni àti arise. o ṣe a ọ̀rẹ́ mi ó máa loud gan-an. <laughs> tiara guess what you know i'm not good at guessing. orúkọ èmi àti Lizzie a donate five thousand fún ẹ fún <laughs> foundation tí o fẹ́ ṣe ní France. Oh, you guys are so sweet. You are welcome. Thank you so much. Ẹ ṣe ní ọkọ ah, tá à ń sọ yìí. Ti ara jọ nítorí Ọlọ́run. Sọ fún mi, jọ ṣé foundation account ló fẹ́ gbà á sí mi? or personal account because right now mo fẹ́ zẹ̀lẹ̀ fún ẹ kó bá yà. ẹ wo kò tí sí bí tẹ sẹlẹ̀ sí àti bí tẹ transfer lẹ̀ sí tí kò tẹ́ mi lọ́rùn ah, ẹ ṣe gan-an ni. kí la wá jọ ah. rẹ fún kí la jọ rẹ fún bí i àwọn ti bẹ̀rẹ̀ ó dá mi lójú pé ẹ̀yin méjèèjì ẹ̀ ló rọrùn wọ̀ tó bá ń pè ní thirteen dollars ẹ̀ lè wọ́ bẹ̀. ṣé ìwọ jẹ́ pa ọlọ́run ni tó fi mọ ẹni tó lè rọrùn àtẹ tó lè rọrùn. Desmond wàá lè máa ṣe ní saint Desmond saint lèmi náà ẹ i'm a responsible man. anyways bóyá tó bá ti ń lo kọ́là tó fi kọ́là sọ́nà báyìí tí mo rí ẹ bóyá màá gbàgbé saint yẹn anyways ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́sọ̀ kò yẹ lẹ́nu pé mi ì rí lè jẹ́ kán tí wá lálẹ́ because afẹ́bára wa sòtọ́ mm-hmm. tọmọ ìyá méjì bá ti ń bára wọn tọmọ bá bára wọn sòtọ́ ọ̀rọ̀ wọn á tira wọn dókòwò parọ́ tí ọ̀rọ̀ bá dẹ̀ gba alẹ́ wọn kì í fàárọ̀ sọ èyí tó bá gbàárọ̀ wọn kì í fi alẹ́ sọ ó ti tó bí ọjọ́ mélòó kan sí tí èmi pẹ̀lú us ojúta ti ń ro one or two things together but láti present ẹ̀ fún ẹ ní àṣà láti lò because a fẹ́ kó rí bákan lára ẹ a fẹ́ kó bínú yọ ẹ. ẹ bọ bọ kí la wà fún ọ̀rẹ́ ni wà náà a wà fúnra wa pé kéèsì ẹnìbọdì bá fẹ́ ṣubú nínú wa ká tètè jára wa pé ọ̀gbẹ́ni o ọ̀nà tó ń gbà yìí o ọ̀nà ìparun ni you know we are friends and we have to watch out for each other so come on first of all. well òótọ́ ló sọ náà and um, kò dé kò dẹ̀ kí n ṣe nǹkan tó serious náà lọ títí. Hmm. You are aware. We need all these connections and everything. Everywhere. We make a woo, power, power, and everything. But kí ni nǹkan tó wá dé tó yẹ kó fi connection ẹ kó fi mọ̀ ẹ́ kó ó kọ̀ jẹ́ pé wọ́n ṣe kékèké olùkọ́rin rí káàkiri tó ṣe káàkiri ẹ́ àbí fẹ́mi kí ló ń sí. ẹ̀sùn jì rí ẹ̀ dà o. kí ló tó àbí kí ló tó bá wọn ṣe kò jù bẹ́ẹ̀ lọ kò ṣe yẹn kò ṣe yẹn honestly speaking ìwọ ṣé nǹkan tó fẹ́ sọ fún mi wọ́s èmi máa bẹ̀ sùn tọrọ òkú mọ̀ pọ́ọ́rẹ́ àti kékeré ni wá tí nǹkan bá dẹ̀ máa bà tìyẹ jẹ́ èmi máa sọ fún ẹ tí bá rí pé kí ní ìyókù parun mi ní àgò call you back mi ò ṣàwọn nǹkan táwọn tó máa rò tọ́tàn ní sọ ó yẹ náà ọ̀rọ̀ lórí ìyàwó ẹ̀ ti ara náà ìwọ náà wo ti ara wo ọmọ yẹn wo bó ṣe ń mèkó wo bó ṣe wo bí gbogbo kan ṣe dì fún un ìwọ náà mọ̀ pé right from time kò ń ṣe pé bóyá envy ẹ̀ ọ̀ envy ìyàwó ẹ̀ inú wa dùn bó ṣe lówó inú wa dùn bó ṣe lọ́lá náà wo bí bèbí yìí ṣe ń bu owó síta owó yẹn ń fọ owó síta owó yẹn ń pín owó fáwọn èèyàn in thousands àmọ́ máa gbọ́ fifty thousand donate ẹ̀mí èèyàn forty thousand donate ẹ̀mí ẹ̀ now my major concern is bó ṣe ń fọ owó yẹn síta wàá rò pé ó yẹ kí bèbí máa lọlẹ̀ sí i irọ́ ni bẹ́ẹ̀ lówó yẹn ń yà wọlé padà without a particular source like a mọ̀ yín dáadáa náà kò ní sọ́ọ̀sì kan tá a máa sọ pé owó yẹn ti ń jáde so níbo lowó yẹn ti ń jáde now ìwọ dẹ̀ rí nínú testimony tó fún wa ó jẹ́ ká máa realize pé owó kúnnú lé yín láìpẹ́ àbí yàrá tó máa ní kébì sọ́ọ̀sì máa bìlì pé yàrá kan wà nínú ilé ń tẹ́ pé owó kún bẹ̀ tí wọ́n kàn dẹ̀ sọ fún mi pé kò yí ẹgbẹ́ àwọn owó yẹn ṣe ń wọlé now tábà wá mú owó kan tá a fi kún èjì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá téèyàn ń pín owó jáde téèyàn náwó yàn fúnà tí ò dẹ̀ ní sọ́ọ̀sì kan tó yẹn ti ń jáde tó yẹn dẹ̀ pọ̀ sí lójoojúmọ́ àà ọ̀gbẹ́ni wọn náà mọ̀ pọ̀ mi èkìtì ni ó yé mi kété bí èyí yé mi dáadáa ẹ ẹ ṣọlù ọ nínú ẹlẹgbẹ́ yìí kọ́ oògùn owó náà ń perú ẹ̀ that's money ritual now kò wá ṣe pé tó bá yẹ kó tẹ̀ wá ṣoògùn owó ni understand life ẹ̀ ni but to the best of our knowledge àmọ́ ẹ̀ náà àmọ́ bó ṣe ń live ọmọ yẹn ló ń bọ̀ ẹ̀ ọmọ yẹn ló ń ṣe gbogbo nǹkan sí ẹ lọ́rùn ó túmọ̀ sí pé mi rò pé wọ̀gbọ́n ní kádàrá tó ń lò so possibly wọ́n ti lo kádàrá ẹ̀ wo jẹ́ sọ fún ẹ sàn tí ara ń lo kádàrá ẹ̀ ìwọ gangan ló fi ṣẹ́ṣọ. ó tọ́ lọ sọ ó lè máa lo àìsàn. sórí yín dàrú ah! as in mo ro ro ro. mo gbé yẹ̀wò mo gbé sọ́tún mo gbé sósì. So mi ò mọ̀ bí tí mo fẹ́ gbé sí like for real Fẹ́mi for real lẹ́nu ẹ̀yin méjèèjì ìyàwó tèmi lórí mi ó lọ síkì mi so ẹ̀yin believe pé ìyàwó mi ó ṣe òògùn owó ó lórí mi no please mo fẹ́ bí yín ẹ jọ ṣé mo ẹgbà wá bá yín rí i pé ok o mo ní problem o àbí mo wá bá yín pé ebi pa mi ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ rí ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ rí ẹ fẹ́ mi ṣe ìrírí tá a rí mi yìí èmi jọ ní tíyà ń jẹ no look at me very well ṣé mo jọ ní tíyà ń jẹ. èyí ti gbàgbé pípẹ́ ti ara yín náà ni. yàrá láti gbọ́rọ̀ pẹ̀lú sùúrù àtòyé ọgbọ́n ló lè tolé ayé. Ah! ìyá ń jẹ jọ ìyá ń jẹ ìyá oníṣẹ́ ìyá ń jẹ ìyá tí ìyàwó ò bá ti fún ẹ ní ọkàn ìyá ò tí ì lè jẹ ọkàn ìyá ń jẹ wá kí ló ṣe wọ̀ náà mo ti sọ fún ẹ máa ń ṣe bí amukun mẹ́kọ̀ọ́ dẹ́ni ẹ̀ o ta ló sọ̀rọ̀ ìmúrò borí ẹ̀ yìí láti secondary school mo ti máa ń sọ fún ẹ kó o sọ̀dọ̀ like ó dọ̀ rẹ̀ dọ́lì dọ́lì dọ́lì ó dá tọ́ a ti jọ sọ̀rọ̀ pé bọ̀bùjẹ́ yìí ṣoògùn owó ni wá ẹyẹyẹ ẹni ẹyà àdìtàn àdìtàn àtẹ àdìtàn àtẹ̀tọ̀ àdìtàn àtẹ̀tọ̀ ìtàbọ̀tẹ̀ kíbi kànẹ́tà orí ẹ ti yí ká ní mo máa bọ́ ìgò mọ́ orí ẹ torí ẹ máa fọ orí ẹ tó ń dán yẹn máa là sí méjì. ọ̀rẹ́ wa máa sọ yìí. ẹ ṣe ká má pàṣẹ tọrọ. ọ̀tọ̀ ọ̀rọ̀ náà. o láàkì ẹ̀ náà o láàkì ẹ̀ wọ́n yà ń tẹ́lẹ̀ yìí nǹkan tó bá láàkì ẹ̀ wàá sùn tọrọ fún wàá jókòó síbẹ̀ bí gbọ̀ngàn lòún ṣe gbé kékeré kan. jẹ́ ìṣẹ́ àrẹ̀ wọ́n ti mọ́ ah ah ẹ̀sùn jẹ láti secondary school mo ti sọ fún ẹ pé kó wake up kó o dẹ̀ wake up bó dẹ̀ ṣe ń sùn ọ̀dẹ̀. lọ́ra láti fèsì wà pẹ̀lú sùúrù àtòyé yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì wà pẹ̀lú sùúrù àtòyé ọlọ́gbọ́n ló lè tọ́lé ayé. má bínú ọkọ mi ṣorí bí mo ṣe kúrò ní ọ̀dọ̀ rẹ̀ nílẹ́kùn ni mo branch ní school for the handicap láti confam bóyá gbogbo àwọn hearing aids tí mo order fún bóyá wọ́n ti deliver ẹ̀ wọ́n tó jẹ́ kí n pẹ́ nìyẹn ọkọ mi má bínú. baby i'm not hungry mi ò bínú bóyá o lọ sí anywhere tàbí bóyá o pẹ́ délé i just have something bothering my mind okay but. I'll be fine. Má No, no, no, má sọ fún mi pé kí n má worry. Ah, ah. Kí ni nǹkan tó tí ò bá ṣẹlẹ̀? Ìwọ náà mọ̀ pé àìsàn tó bá ń ṣe abọ́yadé gbogbo ọlọ́yà pátápátá ló ń ṣe. Ìwọ kọ mi, kò sí bí ẹsẹ̀ bó ṣe máa tẹ ìgò mọ́lẹ̀ kí gbogbo ara pátápátá kó Talk to me, my love. It's about my friends. Sọjí pẹ̀lú Fẹ́mi ọ̀rọ̀ wọn ti sú mi i just want to cut ties with them mi ìfẹ́ bá wọn ṣe ọ̀rẹ́ mọ́ because it's it's it's it's getting too much. if this na joke ọkọ mi stop it. i'm not joking i'm, I'm, just tired it ti sú mi. Fẹ́mi àti Ọkùsọ́jí. Èé ẹ̀ màá ti ń bára yín bọ̀ tipẹ́tipẹ́. Ọ̀bọ yín mẹ́tẹ̀ẹ̀ta ó ti pẹ́ nínú igbó ju kẹ wá sọ pé bóyá ẹ fẹ́ máa ya ara yín lọ ṣòro anything tí ò bá ṣẹlẹ̀ láàrin ojú pa ẹ try ẹ settle ẹ nìkéni ọkùnrin ni yín ẹ settle ẹ man to man ó ṣe nǹkan tí màmá bá yín dá sí na àbá àbá. I'll do something about it. Wọ́n máa ń sọ wípé alátiṣe wọ́n máa ti ṣe. So how was your day? Oh, fine, my dear. Um, tó bá dẹ̀ jẹ́ wípé owó ló need fóònù lélẹ̀ kò sell any amount tó bá wẹ̀ so ìwọ ló ní mí èmi ni mo ní ẹ. really yeah. Mm, anyway mi ní ìdíwọ́ ṣe. okay wo anything tó bá ṣe láàrin ẹ̀rọ sẹ́tọ̀ mi ní láti máa bá yín dá sí ọ̀rọ̀ yín. oh that reminds me um, Rẹ̀mílẹ́kún àti Lizzie ó fún mi ní five thousand dollars kó láwọn fi support foundation mi. For real? Yes. Ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tó sọ òun kan ló jẹ́ kí n rántí mo ti gbàgbé. Wow. <laughs> Ah. That's a good one. Kí ló máa jẹ? I'll let you. Mm, oh, sure. <laughs> ṣe bí àwọn ọ̀rẹ́ tí mo jẹ́ pé n kò mọ̀ máa tójú bọlẹ̀ tẹnu bọlẹ̀ ibi tí wọn gbójú wọn sí ibẹ̀ náà fẹ́ rí. kí ni ó wá lè tó gbogbo gbogbo àwọn nǹkan yìí ah, a ti ń ṣọ̀rẹ́ bọ̀ ní ìsìn báyìí kì í ṣe ìdílé sáà so kí wá ló bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ làbẹ́ sọ ọ̀rọ̀ pé nípa ayé ara ẹ̀ nìyí tó dẹ̀ wá tó dẹ̀ wá gbà sódì tó dẹ̀ wá sọ́dì ìṣòro ṣé a lè sọ̀rọ̀ mọ́. That was a very wrong observation. Very wrong. Ẹ dúró ṣé ẹyẹ méjì máa ń bára wọn ṣeré kó máa túra wọn níyì tẹyẹ méjì bá dẹ̀ ti ń bára wọn ṣeré tó bá ti ń túra wọn níyì ẹ jẹ́ pé ẹyẹ ó fẹ́ dá ẹyẹ kejì lọ́rùn. Ah, no, if your people aren't comfortable with me, just tell me ẹ má máa lo àtàmọ́ àtàmọ́ mò ń ṣe ọmọdé àti pé kí ló kan afọ́jú ti ní pẹ̀lú òṣùpá mi. mi ò understand nǹkan tó ń tọ́ láti sọ ṣé òun tọ́ láti sọ pé àtò bá ẹ sọ̀rọ̀ ni àbí pé a lè rí orí àti kékeré ni wà náà so kí wá ló ṣẹlẹ̀ àbí òun expect pé òkè nǹkan ti wá ṣẹlẹ̀ kí wá apologize lórí life ara ẹ lórí life kí kí kí pé kí lè máa bẹ̀ẹ́ sí i. Ah, ṣé ìgbà tó kò tún fún lélẹ́yìn ẹ so kíkí lọ fún mi tó fi fi yes man àní kì í ṣẹ́jú ẹ̀. what is wrong with this guy? what is wrong with you? He ló here. i'm so sorry dear. Hmm? mo rántí pé mo sọ fún ọ but in tí ó máa parí project yẹn ni mi ò láti feed ẹ back mi um, owó tí project yẹn máa ná wa ó hmm. máa pọ̀ díẹ̀. well babe sori ẹni ìjọba ti máa stress financially máa sọ pé kò fi sí pending for now bẹ́ẹ̀ mm-hmm. owó ọ̀tẹ̀ wàá ṣe létà. ìfẹ́ mi ètò ìwọ̀n ṣe bí mi èló ní ten million lágbára lọ by next week wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí project yìí ten million. Mm-hmm. ibo tí wàá fẹ́ rí ten million ní next week láti bẹ̀rẹ̀ project. Mm-hmm. ọlọ́run máa pèsè. ọlọ́run á pèsè ten million. ìyá long, máa pèsè. Hmm. ṣùgbọ́n wípé. Mm àwọn èèyàn máa ń bi mí pé ìgbè tí ń rí owó ẹ̀. ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ayọ̀ ni mo fẹ́ o ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ayọ̀ ni mo fẹ́ ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ayọ̀ ni mo fẹ́ o ayọ̀ mi kó má di. èwo ah, tún leléyìí o. mọ́mí ilé tá a ṣẹ̀ṣẹ̀ rà ni. ó ah, ga o ṣe foundation lẹ tún relé fún báyìí. Ah, <laughs> actually uh, eh, mọ́mí ṣẹ́rí gbogbo òbí tó bá jìyà lórí ọmọ ó di dandan kí wọ́n jẹ ọ̀rọ̀ ẹ̀ this is your time we bought this house for you for you. Tony èmi nìkan tán. Ah, èmi sá èmi sá. èmi mo ní bẹ́ẹ̀ ni màá. Ah. mọ́mí ẹ dìsáàbẹ̀ ẹ ah. dìsáàbẹ̀ yes. ọmọ atọ́jú ẹ̀yin náà èmi nìkan. bẹ́ẹ̀ ni. 이거 하나 rántí. àǹtí mi iná ń jó mi iná ń jó mi lára àǹtí mi ṣé o pé gbogbo nǹkan tó yẹ kí ọmọkùnrin máa ṣe tó yẹ kí ọmọkùnrin kó dá dúró kó ṣe nǹkan gbogbo nǹkan tó yẹ kí n máa ṣe tí mi bá ti sèk support ìyàwó mi ṣe mọ̀ pé mi ò lè rí nǹkan yẹn ṣe. yes débi mọ́tò tí mò ń lò tó fi dórí pé tèmi àti ìyàwó mi máa fẹ́ lọ sí patí ìyàwó mi máa kó owó sí mi lápò a ní kí n ná owó a ní òun fẹ́ kí mi fọwọ́ kan owó tó wà lọ́wọ́ mi àti mi what is the meaning of that and so many things tó yẹ pé tí máa ń pè kí n máa kà it's like nǹkan tó yẹ kí n máa ṣe ló ń ṣe é àwọn ọ̀rẹ́ mi dẹ̀ sọ fún mi all the time it's like ó dàbí ó dàbí ti lò nílùú àti mi ẹ fi kò ti lò nílùú. sórí gbogbo nǹkan tó sọ ní ìkan fẹ́ dálé ẹ̀rọ ni ṣó mọ nǹkan tí etí tèmi ti gbọ́. yeah ṣé o rí pé ìyàwó ẹ̀ gan o rí pé kò gbà tèmi. kò lè gbà tèmi nítorí mo rí èèyàn tí mo jẹ́ ó mọ̀. èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ yìí tí bá sọ fún ẹ pé mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni for the first time irọ́ ni mo pa fún ẹ o. àti mi. mi ò gbọ́ for the first time. ẹ̀mí náà wọ́n ti rí mi. ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi. wo ìwọ náà mọ̀ mi ọmọ ẹni tó ní ọmọ ẹ̀gbọ́n tó ní ó mọ̀ pé when it comes to spiritual èmi ò kí ń fi àwọn ẹbí mi ṣeré bí mo ṣe wọlé babaláwo ìmọ̀ wọlé oníṣègùn ìmọ̀ wọlé àfà bí ìjẹ́bí bá tẹ̀yàn jẹ́ ìjẹ́bí bọ̀dì ní ìdá náà ni mo bá kiri. has to stop now. anyway sísọ ẹ pé fún ara ẹ ló wá bá mi sìn ló wá ń sọ ilé ìfún mi á jẹ́ pé ọpọlọ ẹ tó dorí kodò tẹ́lẹ̀ yẹn rà pé o ti sọ jí. o ti sọ jí mo ti jí mo ti mo I, I, need to take over right now I need to take over. o ti ready láti ṣọkọ. I'm ready. ọkọ ni mi from time ọkọ ni mi ọkọ ni mi from time. ó dà o ti yé mi. mi ò ṣe nǹkan tó yẹ kó wọ́n máa gbé sẹ́yìn iwájú mi máa wà. ó ti yé mi ẹ má wàá láàgùn jùlọ mọ èmi náà ó mọ pé gúdúgúdú mi ò fìgbà kan tóra sílẹ̀ ó mọ mí wo nígbà tó ti wá sọ jí báyìí tí o ti jí níbi tó sùn sí ìwọ wá fi yòókù dá mi wo ilé àfáà tí mo lọ àti ilé olóṣogùn especially ilé olóṣogùn tí mo lọ ibẹ̀ náà ti sọ gbogbo nǹkan tó ń sọ ìpátá gbogbo ẹ̀ náà ti sọ fún mi bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ní kí n ṣe gan lẹ́yọ̀ gbogbo ẹ̀ ni mo ti ṣe níwọ̀n bàtà gbára mi ká mo ti ṣe ṣùgbọ́n nísìnyí níbi táwa bá yìí nísìnyí tó tẹ̀sán pé o ti rẹ́dì báyìí sórí ẹsẹ̀ mi méjèèjì yìí kò fi ní àwọn ìrìn àjò pọ̀ by the time tí máa máa parí ìrìn àjò yẹn tó bá fẹ́ ṣípù gbogbo òògùn táwọn wí tán ṣípù ẹ̀dẹ̀ tán wo àyà tí ẹgbọ́n á já iye tó bá máa wá kọ̀ sí wa ìpín ìfọ́tọ́ bá máa wá ṣe tí bá wọ ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ah, ayọ̀. tó bá ti tó bá ti yá egun ẹ̀ fi ọ̀rẹ́ sí ọ ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ayọ̀. má kọjú ni òun àti òun àti ta ni wẹ́ inú mi ti ẹ̀ fi pure ni mo fẹ́ o ayọ̀ mi kó má di ìbànújẹ́ o ayọ̀. Títí màmá màmá màmá màmá màmá màmá. Maori Maori baby Maori Maori baby Maori Maori. Maori this is Zaha Vicky Maori Maori baby ba ba ba ba ba. Maori Ziri mama Sika Sika. Ẹ má bínú sí iná mo ṣe. Ẹ má bínú. Ó ní ṣe gbogbo kan tí mo ní ẹ ṣe o ni mo fẹ́ o ayọ̀ mi kọ́ bá ti bàlújẹ́ o ayọ̀ ṣẹlẹ̀ ẹ létà ah, ó ṣàbí nǹkan tí mo rí tí mo fi ní ká máa tẹ̀lé máa ṣàlàyé fún ẹ létà. bí kò ṣe ṣàlàyé fún mi ń sìn kó yẹ kí n mọ̀ ó láìkí wàhálà gidi gan ó láìkí wàhálà gidi gan. Ah. Ah, ibi tó ti wo tó ń sìn o ti fẹ́ jẹ́ ká lù jẹ ẹ́ mo lóbi kọ̀ọ̀kan bí tó yà sí nìyẹn mo rí mo ṣọ́ọ̀kú bẹ́ẹ̀ ló yà sí ìdá ibẹ̀ ló yà sí. àwọn sọ fún ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ níta àgbọ̀dọ̀ ṣáà mí jẹ àgbọ̀dọ̀ mí jẹ. ò sí. ta ni àti pé ibò lè gbé. ibi tẹ́bi tẹ́bi máa wá rè kò síbi kankan tí mo fẹ́ lọ ibi mo máa ń gbé tí mo máa ń sùn ni kò sówó kò sí kankan oúnjẹ tí wọn tó fi sí mi láàánú aláàánú kan ló gbó oúnjẹ mi ilẹ̀ tún gbàdá nù. fún àǹfààní ara yín ni. àǹfààní ara mi ni kí n fọwọ́ pa mí. tí èèyàn bá fẹ́ rí yín téèyàn fẹ́ bá yín sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ibo gan gangan lèèyàn sì lè wá bá yín. gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ tẹ́ bá fẹ́ bá mi sọ ibi ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mẹ́ni bí o ti sọ fún yín tẹ́lẹ̀ ṣe fẹ́ máa lọ mẹ́fọ̀ọ́ ni ẹ wá ibi ń pa mí o. so ẹ ní ilé gidi téèyàn ti lè wá bá yín láti bá yín lálejò àbí láti bá yín sọ̀rọ̀. it's alright ẹ má bínú sí oúnjẹ dáadáa. Ah, ẹ gbà ẹ fi oúnjẹ mi. ẹ mọ̀ sí. tó bá ṣe jẹ. Ah, ọ̀dà ẹ ṣe o. inú iṣẹ́ ti dùn bẹ́yìn. ah five thousand ah ẹ ṣe ẹ ṣe dùn ẹ ṣe mo dúpẹ́ o. hello sir ẹ sà um, sir o ti gẹ́tò oúnjẹ ẹ sà bẹ́ẹ̀ sà ẹ sá ẹbùn yẹn sir. ṣé kí n ta sínú oúnjẹ ni sá. oh okay sir. okay sir. okay Sir, sá agbára gba oníbàárà tẹ ní kí n fún lóúnjẹ yẹn sir. extra life náà lò ẹ̀jẹ̀ wọn ti gbóná èmi ò fi pé àwọn yẹn wọ́n lè pọ̀wọ́ tó tutù sá. ẹ má bínú sir. ẹ má bínú sir. ẹ má bínú sir mo ti gbọ́ sà bẹ́ẹ̀ ṣe ní pé kí n ṣe ṣe òun náà ni màá yẹ ṣe sà all right sà okay sà. jẹ́ kó má yàbí tí mò ń wà jẹ́ káyọ̀ fọ̀dẹ̀dẹ̀ mi ṣe bùgbé àdániláyẹ̀rù kó má yàbí tí mò ń wà. ọ̀dà mo ṣàṣọ náà tó fi ní interest inú bọ̀bọ̀ yẹn tó fi ń ká máa tẹ̀lé. tó bá jẹ́ pé bàbá yẹn ti lọ jẹ oúnjẹ yẹn nǹkan tá à ń sọ ìkọlà wọn máa sọ ó ṣeé ṣe kí bàbá yẹn ti kú báyìí náà àbí kó ti dákú nǹkan tó wà lára wọn. ìmọ̀ orísìn táwọn èèyàn ṣe máa ń ṣe báyìí bàbá oníbàbà pẹ̀lú bó ṣe ń wọ́n tú káàkiri Ọ̀gá ọ̀gá yóò máa jẹ. Oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ṣàfihàn sáré owó. Mo ti ní interest ní case bàbá yẹn. Mo ti ní interest ní ìlú. Kò ṣáà lè burú burú kó má ní family. Iṣẹ́ ah, ti di ṣe náà nìyẹn. Ó ti di ṣíṣe nìyẹn. Gbogbo ẹ̀ náà là ń ṣe. Kò sí wàhálà. sí ara má sọ fún mi pójú tí ń rẹ o. ìgbà mélòó ni three weeks máa fi pé tá a lè máa dé padà. ẹ̀yin ọmọ màmá bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ wípé kò sí bí láfún bó ṣe máa mísìrì fún ọjọ́ mẹ́ta ó ní láfún máa mọ̀ lára. ṣe rí three weeks tẹ́ fẹ́ lọ lò yẹn bí three years lórí lójú mi o ah, kí ni mo fẹ́ ṣe. three weeks ìwọ má wọrí three weeks náà ti dé tán àbí àbí mo ti gbọ́ ọ tẹ́yìn bá gbọ́ tuntun èmi ti gbọ́ ti ẹ eh, but um, mo fẹ́ suggest nǹkan kan. okay. mo ń rò wípé irú foundation yìí bóyá kí àá mẹ́tẹ̀ẹ̀ta kájọ máa rán ẹ̀ ẹ mọ̀ àkóso dàbí ọmọ ìyá àdé ṣe àlejò ara wa mọ́ àbí kí lẹ fi. well nice idea very good idea but èmi ò fi gbogbo ara support ẹ. why. lè pọ̀ síbẹ̀ ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ torí kí ni ọ̀rẹ́ mi ẹni tí a bá fi iṣẹ́ orin rán tó lọ ń bá wọn lu irin ní àgbèdè kò lè mẹ́rin wálé ń bẹ̀ o bẹ́ẹ̀ ni ẹni tí a bá dẹ̀ fi iṣẹ́ epo pupa rán tí wọ́n bá wọn ta atarodo lọ́jà gbó gbèsè. bọ́ọ̀lù ìsúnmọ̀ ìtumọ̀ ni wípé ìwọ lọ́lọ́run fi rán ìwọ ló ní iṣẹ́ the highest we can do is just support you financially or whatever support you need as your friends a lè bẹ́ẹ̀ ṣe because ọlọ́run ò fi rán wa. kò jù bẹ́ẹ̀ lọ. ó dáa mo ti gbọ́ ọ àtẹlẹ́pọ̀ àtàlátà lẹ́yìn ọba ti gbọ́ ti tèmi èmi ti gbọ́ ti tìyín. ẹ̀rọ ah. adé mi ìyáládé. <laughs> ẹ̀jẹ̀ wọ́n fẹ́ destroy ọ̀bọ wọ́n fẹ́ fagbẹ́ lẹ́ẹ̀kan náà ok tó wọ́n bá gbé igbá lé mi wá. ilé ìbò sì ẹ̀ ṣe gbà ṣé gbà lélẹ́yìn ni ṣé lè jọba ni káńdù lélẹ́yìn náà káńdù ni. káńdù lórí one two three four five six seven méje káńdù tó máa ń porí àwọn èèyàn tó fi ń gba gbogbo ìràwọ̀ èèyàn pátápátá ló fẹ́ gbà lẹ́ẹ̀kan náà ládùúgbò tí mo ní sí ẹ what else you want. just calm down. Okay. Calm down. No, talk to me. Calm down and do what? Okay. Sorry. Ọkọ ló sọ fún mi. Okay, sorry. Èmi àti mọ́mì ni o. Èmi àti wọn lájọ lọ́dọ̀ wòlíì o. Àwọn náà wọ́n sọ fún mi pé kí mú kẹ́dùn yìí make you fi ra ẹ lórí pé gbogbo nǹkan máa wà òkè nǹkan tí mò ń ṣe nìyẹn o. Ìyókò ọ̀run ayé tóyí tó ṣọ ìmọ́lẹ̀ mímọ́ sí wa. sọ̀kalẹ̀ fi ọgọ́rùn-ún ayé tóyí tó ṣọ ìmọ́lẹ̀ mímọ́ sí wa. hallelujah lọ. hallelujah. ìránṣẹ́ àdúrà yín ti gbà àdúrà yín ti gbà gbogbo tó ṣókùnkùn náà yẹn yìí ogun ọ̀run tàn mọ́lẹ̀ sí. ṣé o tún ní ìbéèrè tẹ fẹ́ béèrè? àlá ni mo máa ń lá ní gbogbo ìgbà àlá yìí dẹ̀ bà mí lẹ́rù gan-an kò sígbà tí n bá lálàá yìí àyà mi máa ń já ṣùgbọ́n eléyìí tí mo wá lá lẹ́nu mẹ́ta yìí ó bà mí lẹ́rù gidi gan-an òun ló wá jẹ́ kí n gbéra kí n lọ sọ́dọ̀ màmí àwọn náà wá ní ká máa bọ̀ ní ṣọ́ọ̀ṣì ń bíbá ẹ̀. bẹ́ẹ̀ni hallelujah Hmm. arábìnrin ẹni tí ẹlẹ́rìí lójú àlá yìí báwo ló ṣe jẹ́ sí Ah, ọkọ mi ni adé orí mi ni ọkọ mi lẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. arábìnrin nǹkan tí mo ṣe ń béèrè ó lágbára díẹ̀ torí nǹkan tá a mú mi rí. hallelujah ó lágbára díẹ̀ ṣe rí arákùnrin tẹ́ pè lọ́kàn yìí hmm. ó lóògùn èèyàn ni. Hmm. oore òjijì kan wá ń bọ̀ ah! oore yìí oore àjẹdálẹ̀ ni mm-hmm. oore tó máa jẹ jẹ jẹ jẹ dọjú alẹ́ ni mm-hmm. àwọn àwọn amọ̀kùn ṣèkà kan fẹ́ gé ẹ̀mí ẹ̀ kúrò. mami mami mami ọmọ olúwa yóò borí. àmín àmín àmín àmín àmín. Ah! ẹ gbé orí sókè ẹ̀yin ẹnu ọ̀nà ẹ sì gbé sókè kò wọlé. Hmm. àdúrà la máa ṣe. bẹ́ẹ̀ ni mà. torí kò sí ohun tàdúrà ṣe tì í hmm. ká má gbààwẹ̀ àtàdúrà ọjọ́ mẹ́ta bàtọ̀ bá dọjọ́ kẹta tàdúrà yìí máa parí. pàtàkì jùlọ èyí tí màá fẹ́ fi kún ni wípé iṣẹ́ yẹn bí wọ́n ṣe jẹ́ ẹ jẹ́ ká ṣe wọ́n ṣe kọ sílẹ̀ ká dẹ̀ fi gbàgbọ́ sí i ẹ̀ ṣó ti yẹ yín wọ́n ní ká ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bó ṣe ń rí kò sí nǹkan tí ó lè lè tí olúwa ọlọ́run ò ní ṣẹ́gun mo dẹ̀ gbàdúrà pé olúwa ọlọ́run ọba ẹ̀mí àbá wa ṣe àmì àbá eh, wa lé gbogbo wa láti dàgbò jìnnà sí wa lórúkọ Jésù eh, Ọlọ́run àwa pẹ̀lú wa ṣe bá ní kíyàwó àtàwọn ọmọ rẹ kò ṣe mo dúpẹ́ o kò ṣe o ó dàbọ̀ This is unbelievable. This is unbelievable. Ó tún ṣẹlẹ̀ nìyẹn. Ó tún ṣẹlẹ̀ nìyẹn. Ó lè ṣe kan fún owó tí ò bá mi gbọ́. Ṣé o kò fún mi kókó? mi ò kí ẹ mi ò kí ẹ kí n pè wọn kí n pè ta ni. kí ló ṣe wọ̀dọ̀ mọ́ mi dání. burúkú yìí ó fẹ́ gbé ìgbálẹ̀ mi lórí mi ó fẹ́ gbé ìgbálẹ̀ mi lórí ó pè ní kandu ọlọ́run sọ pé mo ta jí. ṣó pé gbogbo nǹkan tí mo sọ fún mi kí sẹ́yìn pé ń ṣe ẹ̀rí ṣó ti rí tí mo ṣó ti ń dáhùn nìyẹn ó ti ń dáhùn nìyẹn. so gbogbo àwọn kan ṣe yẹn ló jẹ́ kí n tèmọ̀. mi sọ fún ẹ pé wọ́n kan wàá fojú ààrẹ rí àyà ajá. díẹ̀ ló kó kò bá kò bá complete iṣẹ́ ẹ lórí mi. kí kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ilé tó wà lẹ̀ a tún máa tún máa mú a máa múra gidi kan sí i nítorí náà a ṣe ní ìdòwò díẹ̀ sí o ààrẹ ìdòwò sí i. àlejò. a ṣe ní ìdòwò sì ní ìdòwò díẹ̀ sí i ṣáàdìgbà tó bá ní ọbẹ̀ bó ṣe yọ ọ́n fún ìgbà tó dìgbà tó bá ti lọ mú owó àdáni àbí tó lọ mọ́kọ́. ọ̀gá mi ò jẹ lọ́kàn ṣe fún mi jẹ owó. Ah, ó ní ajẹ́dígbọ́n ni mo sọ fún ẹ mo sọ fún ẹ ah, ọmọ ìṣe ọmọ àti ọmọ tó ti fà oníkẹ́ ṣé èèyàn ṣó ṣàlébù kí làbẹ̀làbẹ̀ máa mọ̀ ó yẹ kí wọn náà pọkọ ẹ kó ṣàlàyé fún tó bá jẹ́wọ́ náà ló báyàn kan tó dédé tají tó báyàn tó gbàbẹ̀ lálẹ́ lóhun tí ní ò pariwo dá mi lóhun tí ní pariwo ah, irú nǹkan bẹ́ẹ̀ wá ti pé ah, báyìí o báyìí o nígbà tí ò ṣe pé nǹkan burúkú ló fẹ́ ṣe fún a ti ṣàlàyé fún pé ní àti mọ́mì lọ bí báyìí o kì í dẹ̀ ṣe pé òun náà mọ church yẹn tẹ́lẹ̀ but you know irú nǹkan tó ṣe yẹn ò dáa. rárá ẹ wo mọ́mì mo tiẹ̀ ti gbà mo ti gbà pé mo ti ṣe biggest mistake mo ti gbà mo dẹ̀ ti gbà ẹ wo kí nǹkan tí mo fẹ́ ṣe báyìí. wọ́n pè má bá a sọ̀rọ̀. ẹ ṣọ́ọ̀kù máa gbọ́. wọ́n bá a sọ. Ah, ẹ wo mo wí kẹwàá ń bẹ́ lọ́jọ́ yẹn o ṣe ló fọbẹ̀ lé mi káàkiri inú ilé o ṣó lè tó yẹn ni. Ah, ó lè jù yẹn lọ o. ìwọ ló ti fà á. Ah, ẹ báwo ni màá bá sọ. ìmọ̀ bóyá ó máa gbọ́ sí yín lẹ́nu ẹ̀jọ̀. ó máa gbọ́ sọ fún pé mo ní kó wá rí èmi gan á pè. lágbára Ọlọ́run Ọlọ́run á fún mi sọ máa pè. akẹ́ kúkú pè é sí àbí. máa pè é ah, wálé ẹ pọ̀ tó bá ti ṣe tán náà tájẹ́ bá forí kómi àmọ̀ náà ní olówó ẹ̀. ìbéèrè kan wà tí mo fẹ́ bi yín ẹ pẹ̀lú ọjọ́ orí ní bó ṣe tó yìí ṣé ìníyàwó ni ṣé ìbímọ ni. oníyàwó ah, kódà mo bímọ pẹ̀lú ṣé ẹ wá rí àtìyàwó àtọmọ kò sí kankan tí ń bẹ lẹ̀ yìí bí ìgbòho wa. bẹ́ẹ̀ ni ẹni sọ ẹ níyàwó ẹ bímọ ìyàwó àtọmọ yìí wà lóyìnbó ẹ̀yin dẹ̀ wà ní irú ipò tẹ̀ wà yìí how come kí ló dé kí ló ṣẹlẹ̀. a ní láti wá bá ṣe máa get in touch pẹ̀lú ìyàwó àtọmọ wọn yẹn lọ. ó dàbí ẹni pé nǹkan tá a máa ṣe nù ok bàbá ṣé ẹ ní fóònù nọ́mbà wọn lọ́wọ́ tá a lè fi reach wọn. ẹ ń bá mi rí nínú fìlà ìyẹn tó bá dé ti kà ní lẹ́wù ìdí kẹta tí mo tún lè wọ òògùn fóònù pé tàbí nínú mi nọ́mbà wọn lọ́wọ́ kò sí fóònù lọ́ọ̀ mi ẹ sì mọ owó ọmọ mi ẹni tí gbogbo ayé mọ̀ ní o gbogbo lọ́mọ tí ara ọmọ mi ni. ti ara ti ara ti ara wo ni. ti ara tó ní ilé iṣẹ́ tí wọ́n ti ń tọ́jú àwọn aláìní ń tọ́jú àwọn opó káàkiri ọmọ mi á ní. ẹ dúró bàbá ṣé kò ṣe ti ara tó ní. Ni tí ara orphanage òun. Ah, ọmọ yín ni ọmọ bíbí inú yín ni. bàbá ẹni tá a máa ń sọ̀rọ̀ nípa yìí ó máa gbajúmọ̀ gidi gan màá ni ẹni tó máa lówó gidi gan màá ni. bèbè mo bí kò síbi tí wọn ò ti mọ̀. kí ló dé tí bàbá ẹ wá wà nírú ipò yìí tí ò lè wá nǹkan kan ṣe sí tí ò lè tọ́jú yín. àmọ́ fẹ́ ro tèmi fún tó bá rí bẹ́ẹ̀ iṣẹ́ pọ̀ tá a máa ṣe nìyẹn. ẹ dákun ẹ bá wá fáìlì rẹ kan ẹ bá wá fáìlì rẹ kan. abániláyọ̀ jẹ́ kó má yà bí hmm. tí mo. ṣé olórí burúkú ni ẹ yìí. mo ní mi ò sórí nǹkan tó ń sọ ń pẹ yìí mi ò mọ ẹni tó ń sọ mi ò mọ anybody tó ń jẹ́ orúkọ tó dá yẹn ṣó ti gbọ́. ọ̀rẹ́ ti yé mi arábìnrin please já kúrò ní àkókò yìí. kò dẹ̀ yé ti sọ báyìí mo sọ fún ẹ mo ní ẹni tó ń darúkọ fún mi ó ní mi ò mọ̀ rí o dẹ̀ ń disturb mi ò ń béèrè the same question lọ́wọ́ mi kí ni problem ẹ gangan náà ìwọ arábìnrin tó péré ní journalist àbí whatever lọ́kàn mi pẹ̀lú gbogbo yìí jọ tí o ò bá fẹ́ ṣe orí burúkú tí o ò bá fẹ́ kí àwọn tí wọ́n bí ẹ kí wọ́n fi ojú sunkún ẹ má ever in your life kó fi agbómi mọ́ ṣó ti gbọ́ ṣùgbọ́n lórí burúkú ni ẹ̀yìn ó sú mi o wèrè kan ni ó pè mí láti nàìjà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní béèrè gbogbo ìbéèrè tí mi mọ̀ lọ́wọ́ mi ó dẹ̀ sọ fún mi pé èèyàn tó ń béèrè lọ́wọ́ mi ní ìwé ìrírí ní ìbẹ́ni tó ń sọ ó dẹ̀ ń béèrè the same thing ó dẹ̀ ń repeat ẹ̀ kí ni gbogbo rọ́bìṣì yìí náà. okay calm down calm down to be journalist àbí no journalist ó wá get the stress that ọmọ ọdún get yourself worked out èyí tí mo ṣe kò ti mọ̀ pé àwọn ẹlẹ́bi yẹn that's what they're calling you. yẹ́ẹ̀ àwọn ẹlẹ́bi yẹn ni. tí bá ṣẹ̀fẹ̀ tọrọ owó á lè go straight to front ẹ fún mi lówó o mo níbi owó mo lè transfer owó sí èwo ní gbogbo ìbéèrè àpọ̀dà kí ni mi ń láìkẹ́ o mi gbogbo nǹkan tó máa ń ṣe nílùú yẹn mi ń láìkẹ́ rárá nípa pé tọrọ lọ́dún máa tẹ́kùn it's okay kò yẹn lẹ̀ ọjà ètò ètò ah pàdé oúnjẹ ọkọ mi ti wà baking sapphire èyí máa pẹ́ díẹ̀ kí n tó padà sí ilé because lẹ́yìn tí n bá pick rẹ̀ ní lẹ́kùn àti bísí ní ìfẹ́ pọ̀ sí pọ̀ṣù mọ̀ mo sọ pé mi máa fi láti nàìjíríà bísí tí wá sọ̀rọ̀ fún mi màá gbàgbé lọ sókè màá gbọ́ mi tó dé. Thank you wo ọ̀gbẹ́ni fi mí lẹ́jọ́ jẹ́ kí n máa lọ síbi tí mò ń lọ ìwọ fẹ́ bẹ̀rẹ̀ títí ẹni yẹn jẹ́ kí n máa lọ jọ a. come here sit down somewhere you know where you dey go. ọ̀gbìn ìjọwọ́ lélẹ̀ yẹn gbà ṣe bínú ilé ìlàjọ wa inú ilé ìwọ̀n ọ̀dọ̀ mi kàn án báwo ló jẹ́ kí n bá ṣe ti bá ọkọ mi. Oh, so good. Come on, it's over. Oh, baby ṣé you later, dear. All right. yeah. kó fi lé mi ṣe bùgbé. ayọ̀ ni mo fẹ́ látọwọ́ rẹ Olódùmarè èyí tó fún mi yọ. ìgbà ń bọ̀ láti nàìjíríà ẹnì kan bá ń jà nínú airport ni torí bá ń bọ̀ látẹ̀kọ́ èmi nìkan ni mò ń sọ̀rọ̀ gbogbo àpárá tí mò ń bá yín dá ẹ̀ ẹ̀ lóhùn kankan nù kí ló ṣẹlẹ̀ ah, ó dàgbọ́n ti tó sì kan nù ó ti wá bọ́sápọ̀ bínú yín àánú o ẹ ti ń fẹ́ kìkì ní ìfàsímà kí ló ṣẹlẹ̀ kí ló dé àjà ah, kẹ́ tó lọ kí ló wá ṣẹlẹ̀ kí mo wá gbé yín ìfẹ́ yìí lẹ pè mí kí ló dé pé gbogbo ẹnu ẹ ẹnu ẹ kò gbé sọ́hún onírọ́ á ah! ṣe onírọ́ ni ẹ ìwọ ìwọ ìwọ lẹ́nu ẹ ń lè sọ fún ọ wípé bàbá ẹ ti kú ó sì ní bàbá bàbá ẹ wà láyé ẹ nínú ìrora ẹ pẹ̀lú egbò lẹ́sẹ̀ ga ó dájú o wọn ni káwa wá wọlé káwa wọlé ah ìkà ìkà burúkú ìkà ìkà ní ẹ ìkà ẹni tó bá rí ẹ tí ta egbò ẹ̀yìn ló máa dá ìkà burúkú. àwa jókòó lọ́dún yẹn tá à ń fún lówó. Eh, nígbà tó bá di years remembrance that ìlú I'm a àmà it náà red blue and tèmi náà dá lóhùn bí ọ̀dẹ̀ aṣọ tí lo bàbá oníbàbà ọmọkọ́mọ ní ẹ̀ òṣèmọ gidi ọmọkọ́mọ ní ẹ̀ ò dá èèyàn tó bá rí ẹ tí ò bá sá sobíà sobíà dónítàn òun ó wá ní káwá wọlé wá ilé ẹ̀jẹ̀ mi tí ìrìbí tán ti ń ṣe thirty five years remembrance àlàyé rí mi ò rí rí àfiwọ́ ah! àfiwọ́ mi kán. bàbá ẹ̀ láì tí ì owó táwa wá ń sweat lé lórí táwọn wá táwọn wá táwọn wá àtúwà kó fún ẹ àṣẹwọ̀n owó ẹ̀jẹ̀ ló ná káwọn abẹ ìjókòó kókó ọ̀rẹ́ mi ó lè wà lọ́wọ́ àmọ́ ìfọ́tò ti lò ọmọ ọkọ ọmọ burú àánú ọ̀pọ̀ ètí ẹ̀ ló ṣe mí ah, bóyá ó ti lo bọ̀dọ̀ ní bọ̀dà ta ló mọ̀ àti ẹ̀ mọ́ káwọn wá wọlé kó lè kó lè ní extra kó lè ní extra ọmọ kan mọ̀ ní ẹ̀ ò dáa ò dáa abániláyọ̀ jẹ́ kó má yà bí tí mo wà. ṣé gbé bákẹ́tì kó lè kú. jẹ́ káyọ̀ fọ̀dẹ̀dẹ̀ bí iṣẹ́ bùgbé. ọ̀gá yọ̀yọ̀ òun. Sámi wo fóònù tó jẹ́ Mohammed ní Uber Madi my friend. Ife kí ó ti ẹ̀ ń jọ ọpọlọ mi. Two minutes. Two minutes. A dà fún jọ. Má sọ pé o mọ̀ mí. Sọ́rí, má lo o mọ̀ wá rí. O mọ̀ wá O mọ̀ wá. Ìmọ̀lẹ̀ rẹ̀ ṣàbò mi ayọ̀ ni mo fẹ́ ayọ̀ ni kò bá mi gbé torí dídùn dídùn nírú àwọn olódodo. ó sì ní bàbá o in fact ọ̀rẹ́ ẹ̀ ló ń trend lórí social media ń sìn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa bá yín send dìgbì activist lẹ́sìn ẹ máa lọ ẹ̀yin gan ẹ lọ bọ́ọ̀lù ẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá lẹ máa rí èmi ò tẹ̀ fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ bọ́ ìgbà táwọn èèyàn sọ pé bàbá ẹ̀ tó wà lẹ́sẹ̀ bàbá ẹ̀ òun ló fi ṣògùn owó o lórí ẹ̀mí tó ní kí n sọ fún yín kó má jẹ́ ẹ̀yin ló máa jẹ́ next person ọlọ́run tẹ̀ ní fún ṣe lágbára ọlọ́run ẹlẹ́dàá yàwá ò ní jẹ́ fún ṣe. ó ó má bá yín sẹ́ǹdì ẹ̀ ń sìn sìn. kó má yàbí tí mò ń jẹ́ ká lọ fọ̀dẹ̀dẹ̀ bí iṣẹ́ bùgbé. ṣé o pé tí ní bàbá What a wicked world. The world is not wicked. Ìwọ gangan ló wicked. Ọ̀dájú ọmọ dẹ̀ ni ẹ́. Ah, ah. Ìwọ dẹ̀ sọ fún wa wípé bàbá ẹ̀ ti kú tipẹ́tipẹ́ àṣẹ bàbá yẹn ló fi ṣoògùn owó tó fi sá wá sí amẹ́ríkà ká ní stop insulting my personality nǹkan tẹ́ accuse mi fún yìí mi ò ṣe. ṣé ṣé kí ni. ah no sọ̀rọ̀ jẹ́ kí n wá. sí ọ̀rọ̀ kankan ọ̀rọ̀ gidi kankan ò lẹ́sẹ̀ rárá. àwa dẹ̀ ń jà fún ẹ lẹ́yìn yẹn on your behalf pé ẹ gbàtàwọn èèyàn ń béèrè lọ́wọ́ àtọ́nsọ pé níbo ni tí gbogbo tó fi ń ṣe nǹkan ńlá àṣẹ ipò àdájìná tó dá sí bàbá lẹ́sẹ̀ ẹ òun ló fi ṣòwò tóun náà ń bí. a ó ga fún ẹ wò anyway ẹni hmm. ẹ ò ṣe mí rárá o àánú wọn mi ẹ ló ṣe mí. hey stop it right there ṣé orí gbogbo nǹkan tó wà ní ayé pápátá ni mo lè gbà ṣùgbọ́n mi ò ever fi ìyá tó bí mi lọ́mọ mi fi báyọ̀ ṣeré. yàrá láti ọ̀rọ̀ lọ́ra láti fèsì wà pẹ̀lú sùúrù àtòyé yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì wà pẹ̀lú sùúrù àtòyé èmi bá dẹ̀ sọ pé kò gbé kọ́ọ̀lẹ̀ oníṣẹ́ ọ̀tọ̀ kan ìbùnà kọ́ọ̀lẹ̀ at least gbọ́ǹkan tó fẹ́ sọ kí mi gbé kọ́ọ̀lẹ̀ lé kí n gbé kọ́ọ̀kan máa transfer ògo mi látòrí fóònù no na oh, you, you never can tell ó lè jẹ́ pé ṣe ló fẹ́ transfer ògùn yẹn padà fún ẹ. ìwà <laughs> kíkọ́ yẹn sì á transfer gómìnà tuntun ló padà fún ẹ ọ̀rẹ́ bàdẹ̀rù ògùn ẹ̀ ló padà. anyways sùúrù ni gbogbo nǹkan wọn lè pẹ̀lẹ́ la fi pàmùkúrú pẹ̀lẹ́ ẹ̀kọ́ tó bá dẹ̀ ti gbóná ó ń fẹ́ sùúrù. yàrá láti.

a lè fi jàgídíjàgùn a lè fi gbogbo yẹn padà lọ́wọ́ ẹ̀ o sùúrù náà la máa fi la máa fi gbà ṣe understand thank God pé at least àti ń fa ìdíyẹ sí ọ̀nà dẹ̀ ti brain ẹ ti padà wálé I'm happy for you. Yeah. and also our aláti advice ẹ because inú tó ń bí ẹ sí wàá lọ́pọ̀ délé sí wàá lọ́pọ̀ ọkọ̀ nílẹ̀ ni àfọwọ́kọ̀ ọ̀gbọ̀n bínú iṣẹ́ àmọ́ Amẹ́ríkà làwà yìí <laughs> kàbàtì màá sáré wàhálà mi kí mi fọwọ́ kàn ṣé èmi sọ fún wọn pé mò ń lọ lé mi eh, no ṣé mo sọ fún pé mò ń lọ lé. ọ̀kẹ́ nà. three weeks from now mi ò ní fẹ́ tẹ̀lé ẹ̀ mo fẹ́ lọ ṣe bẹ́ẹ̀. ó dàbí pé ọ̀rẹ́ ti sọ jíù. I'm outside man. Eh, orí ẹ̀gbẹ́ ti padà wá lé. I'm outside outside lè ní wà fẹ́ náà. wọ́n kò wá rí yàtọ̀ nú ayé ẹ̀ sí. yeah because tó bá ti di pé ẹjọ́ lọ ń wà pọ̀ ẹjọ́ ń ṣe pọ̀ ẹ ló máa fi di pé bóyá ó máa tún rí òpó yẹn gbà pé tó bá ti jìnnà sínsìn ó máa máa wá gbogbo ọ̀nà tó fẹ́ fi gbà padà lára ìwọ ọ̀dẹ̀ wà available fún kí ló máa ṣẹlẹ̀ sóhun a máa lọlẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí wọ ìwọ máa máa gòkè sí kí lá máa ṣẹlẹ̀ sáwọn ọ̀rẹ́ a máa bì happy náà ilé ni ilé ẹ lọ́dọ̀ mi ìwọ náà máa yẹ gbá everything wá àwọn máa ṣe fàájì everything. ètò mi sì ẹ kúrò àdé. ṣèyí wọ́n tábà ti kúrò mi báyìí gbogbo ní gbogbo ní gbogbo Ah, anyway tẹ bá ti sọ pé à náà là ń lọ sí. lọ́ra láti fèsì wà pẹ̀lú sùúrù àtòyé. ó wà ó bẹ̀rẹ̀ at this time at this age tẹ wà ẹ̀yin àtọwọ́ yín ẹ wá gbé bàbá ẹ̀ pamọ́ jọ torí Ọlọ́run téèyàn bá ní eégún bàbá òun fẹ́ ju tó bá dísà pé kò jòwó sọ fún mi ta ló fẹ́ mu sí bọ bọ ayé tàwa ẹmọ ṣé mo. bọ́ọ̀lì kí ni gbẹ́nu òṣìṣẹ́ kí ló kàn ẹ́. tí bàbá ìbá wà láyé ẹ ní right ẹ ní any right àgbàlagbà yín wọn ayé òṣèlú nǹkan báyìí mọ́. ọ̀tọ́ kí ló kàn ìlú ẹ̀ kí ni ko alára alára òòrùn olóko àìsùn owó àìwò kí ló kàn ẹ́ kí lè ẹ ẹjọ́ kí ni kí ló kàn ẹ́. ṣèbíyàwó ló wá fẹ́ bàbá ẹ̀ ló wá fẹ́ ni. tí bàbá ẹ̀ bá wà ibo ni bàbá ẹ̀ wà béèrè lọ́wọ́ gúgù. kí ló béèrè lọ́wọ́ gúgù ẹ gbé bàbá ọmọ pamọ́ àdá èdè méjèèjì tó ń wá yẹn ẹ̀yin náà wá sọ̀ fún ọ̀sì ẹ̀ ẹ̀yin ìjà wọ́n ṣe wẹ́ẹ̀mù. àrídì mi ò sí lọ́wọ́ ẹ̀ má rí mi jẹ́ kí orí ẹ pé má rí mi tí ò bá wọ̀ máa lọ. ẹ má bínú bóyá dìgbò tí mo ṣe gbé ọ̀rẹ́ kalẹ̀ ó yẹ jọ́ nítorí ọ̀nà níbo ni bàbá ẹ̀ wà níbo ni bàbá ẹ̀ wà. ó ṣàwọ̀ àlàyé tó fẹ́ mọ nǹkan tó wà ní ọ̀fà dá mi lóhùn ó fẹ́ mọ nǹkan tó wà ní ẹ̀fà tó bá ti rẹ́dì láti mọ wá ní níjọ sunday àṣọ kò ń ṣe mí kò ń ṣọ̀rọ̀ èmi. àti mi gan ẹ káàsán sá. pẹ̀lẹ́ o ti ara ṣàlàfíà ni. àdúpẹ́ sá ẹ ń jáde àbí. oh of course <laughs> orí mi fẹ́ díẹ̀ tí wọ́n náà tún kì í ṣé kò sí. Desmond mi o oh, at last week ni kò ti wálé and it's unusual of him for the past five years tèmi àti ẹ ti fẹ́ra wa mo sùn tarí mo dẹ̀ ń pè é kò gbé call mi mo dẹ̀ mọ̀ kó máa rí miss calls mi kò dẹ̀ reply gbogbo messages ni mo ti send sí kò sí kankan tó reply ní gbogbo ẹ̀ ìjọ sáà ṣiṣẹ́ bá mi rí. wà ó kọjá ẹni tí mo lè parọ́ fún tí má sọ wípé mi ò mọ movement Desmond ìrọ̀ ní ìpa fún tí má tún wá sọ pé mo mọ̀ ẹ kò dá mi lójú náà padà dé ẹnà gbìdé mi lè parọ́ fún ẹ torí pé ìwọ náà kì í ṣọmọ bẹ́ẹ̀ wíwálé tí Desmond wálé yìí ìwọ fúnra ẹ mọ̀ ń pa ìmọ̀ ó jẹ mọ̀ tí ò fi wálé sixty days bá dẹ̀ máa padà wálé ọwọ́ ẹ̀ náà ló wà. yes because gbogbo news wọn yóò kọ́ lè máa fly around kó dẹ̀ rò pé kákọ́ pretend ọ̀ kó rò pé kọ́kọ́ ẹ̀ dẹ̀ fi ṣoṣù kó fi para láì bá ṣe pé o tàn mọ́lẹ̀ sí gbogbo tó wà nílẹ̀ yìí. bọ uncle Fẹ́mi ṣé gbogbo rumors yìí ṣé iná believe pé mo lè ṣe ni. ẹ kí lẹ sọ sọ. believe yín sà. <laughs> Ah, èèyàn ah. pẹ̀lú owó ìyá tó bí mi lọ́mọ tó bí mi lọ́mọ mi ò trust there when it comes to dollars when it comes to owó kí n trust yẹ mi ò lè trust ẹ má bínú o ṣé o rí pé èmi you know me mi ì fọ̀rọ̀ tàbí àwọn sọ mi ì ẹ́ ti tó bá ti ní í ṣe pẹ̀lú owó mi ì jẹ́rìí èèyàn o má bínú ṣùgbọ́n. ẹ ṣe sá mm-hmm. tẹ bá dẹ̀ bá mi rí ẹjọ́ ẹ bá mi sọ fún yín pé mo ti ń wá ẹjọ́ ẹjọ́ ẹjọ́ sá ẹjọ́. ṣe mo ti gbọ́ ẹ pẹ̀lẹ́ òtútù ìmú tètè tètè máa lọ pẹ̀lẹ́ ẹ ṣé sà. yé ẹ pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ ṣokòó ti má ti rí màá fún. ok sà ẹ ṣé sà. abániláyọ̀ jẹ́ kó má yàbí tí mò ń wà. jẹ́ káyọ̀ fọ̀dẹ̀dẹ̀ bí iṣẹ́ bùgbé. àdániláyé rú kó má yàbí tí mò ń wà. fìmọ́lẹ̀ rẹ̀.

tó pa mí lẹ́rìí ẹ̀ o kó má bà mí lẹ́kọ̀ọ́. hello Rẹ̀mílẹ́kùn. yes. mo ti ń pe fóònù ẹ látàárọ̀ ò pick. nígbà tí mi ò expect call ẹni ò jẹ́ ń gbé. mo wà lẹ́nu ọ̀nà wá sílẹ̀kùn. kí n wá sílẹ̀kùn ilé tí o gbà fún mi àbí yìí tèmi fi ọwọ́ ara mi gbà. Rẹ̀mílẹ́kùn stop now. ṣé tó ń ṣe báyìí. bẹ́ẹ̀ náà ni mò ń pe Lizzy títí títí òun náà kò kò kò pick up ó mọ nǹkan sórí ṣáà síta we need to talk. kí n jáde síta ah, short ó ti yé mi. ojú ló ṣe sí wá ń sìn àbí ojú ojú ló ṣe sí wá ẹlẹ́dàá àwọn òbí mi ò ní jẹ́ kí n jáde síta kó o lè lo èmi náà àbí kó o lè lo èmi kó o fi mí ṣe oògùn owó bó o ṣe lo bàbá ẹ̀ fi ṣe oògùn owó tó mú e-, e-, egbò àdá ìjìnà tó dá sí ẹsẹ̀ bàbá yẹn èmi ò jáde o kò dẹ̀ pọ̀ sí. jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún mi hmm? any day tó bá ti lè rí o rẹ́dì láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó lè confess sí yẹn fún gbogbo àwọn èèyàn tó àbí tó rẹ́dì fún wa then mo lè wá dá ẹ lóhùn ṣùgbọ́n now right now èmi ò jáde o mi ò lè jáde o. Ah, ah, rẹ̀mí lẹ́kún wáì náà. kájẹ ní gbogbo ayé ó ti wá gbà púpọ̀ ṣé ìtẹ́tù. hello. èmi jáde àmọ́ bóyá tí n bá ṣílẹ̀kùn sí ó máa fẹ́ sí mi lójú tí mo máa di adìyẹ kí n jáde síta ìtakọ̀ òde ni onírúurú àṣẹ. kí ló ń ṣàwọn eléyìí náà sí kí ló ń ṣàwọn eléyìí náà kí la gbé ń sìn kí lẹ jù kí ni gbogbo eléyìí ah ẹwọ ẹyin lẹmọjọ ah ìdílé ẹ mú tó bá tún rí ẹsẹ̀ mi nínú ilé ẹ kò pè mí lọ́mọ àlè. abániláyọ̀ jẹ́ kó má yàbí tí mò ń wà. jẹ́ káyọ̀ fọ̀dẹ̀dẹ̀ mi ṣe bùgbé. ó mọ nǹkan tó fẹ́ ṣe bí ti báwo. òye mi náà ni òye mi Desmond tẹ́jọ́ bá lọ́mọ ní lọ́rùn mm-hmm. ṣé kìí ṣe ló ṣetán láti fún ni pa ni irú ejò bẹ́ẹ̀ dẹ̀ rí èèyàn náà gbọ́dọ̀ fún pa ẹ máa fún pa of course. mi ò ṣetán láti lókun yìí lọ́rùn torí kí ni lóde. o ò ṣetán láti lókun lẹ sóko dìgbà tó bá fún ayé ìgbẹ́ tó bá tiẹ̀ jẹ́ tán tó sóko tí ò sí ọ̀kan mọ́ ṣé gbà tó ṣe máa ronú nǹkan tó bẹ́ẹ̀ ṣe. sori sori sometimes tí problem bá wà ó máa ń dàbí pé èèyàn ò ní ọ̀nà àbáyọ but tá a bá ní ká wò solution máa wá eventually solution máa wá. ah Desmond. you don't have to be in a rush. agídí náà ló máa kó borí tí nǹkan fi máa bàjẹ́ tán. nǹkan tó bá wù at this time alátiṣe ló máa ti ṣe ààrẹ ìwọ̀nba tèmi ti dá sí o ti tó gẹ́ ah, <laughs> àwọn ọ̀run gan mọ̀ pé mo ti gbìyànjú ti tèmi ah, ráàyè kété yìí ní tèmi ìwà máa ti ráàyè. màtìráyè màtìráyè màtìráyè ẹ̀wọ̀ àwọn aṣọ tó bá tó wà ti gbígbó tó fẹ́ sọ wàá máa sọ dé yín wàá máa sọ dé yín bẹ́ẹ̀ màá ti ráyè ló ń jẹ́ bẹ́ẹ̀ màá ti ráyè. ráyè mi ráyè náà. ráyè ráyè ẹ èmi gan máa sọ Ìlọrin tàbí kí sọ bẹ̀ fún ẹ. ó ṣe fi gbára ẹni wọ́n ti ń lògùn ẹ ọmọ àlè wọ́n ṣe mọ Ìlọrin wọ́n dẹ̀ lu ayé ẹ pa. Ah, ẹ gbàgbé wọn ṣe wá lu àwọn àtàjọ mi Èkìtì. Bá

Oh, nọ́ọ̀sì. ọkọ mi balẹ̀ ó wà òkè. ó wà òkè. a máa gbọ́ òyà máa gbọ́ tọ́gbọ́ jókòó kó máa dúró ìní àdúrà ló ṣe pàtàkì báwọ̀ rẹ̀ náà mo o. ó máa ṣe ń sìn àti bí ìbàjẹ́ ni wọ́n fi jìkì ó yẹ kó rí nǹkan kan dọ́kọ̀ ó kẹ́ fi máa bá ṣẹlẹ̀. àlàbà one fifty k ló pẹnu ló pẹnu pé báyìí mi ò sọ pé mi ò rí ìzẹ kò gbogbo owó tí mo ní láyé lọ́rọ̀ òun ni mo ti kó sílẹ̀ ẹ̀ lè sọ pé kò tó nǹkan kan ẹ bí mo dé ṣe wáyé mi ò ní rètí síbi kankan Ìrètí kékeré báyìí mi ò ní síbi kankan. Ibi iṣẹ́ tí mo ti rò pé mo tún ti lè rówó yá, ẹ́, mo ti yáwó síbẹ̀, mi ò dẹ̀ tí san padà. Mi ò ṣe ètò ẹni tó ń lọ sí ibi iṣẹ́ pé ẹjọ ẹ yá mi lówó. Ah, the only person tí mo tún lè lọ bá, òun ni Kọ́ládé. O ṣá mọ Kọ́ládé náà? Kọ́ládé náà mo ti yáwó lọ́wọ́ ẹ̀, mo ò tí san padà. Mi ò ní ìrètí síbi kankan. Ojú Ọlọ́run ọba nìkan ni mò ń wò bí mo ṣe wà yìí. Ah, wá, kò sí wàhálà. Lọ sọ fún dókítà pé tó bá di lọ́la, máa kó ìyá ṣé o gbọ́ nǹkan tí mo sọ ni? Mo sọ fún ẹ nísìnyí wípé mi ò nírètí síbi kankan. Ó ní pé kí n lọ bá dókítà pé máa kó wá lọ́la. Jọ́ ìgbà mélòó ni ìlérí ní kí máa ṣe tó máa dọ̀la ńsìn? Mi ò nírètí síbi kankan, kò sí ibi tí mo lérò pé mo ti lè rówó bí mo ṣe wá yìí. Torí tí mo bá ń sọ nǹkan fún ọ, ó yẹ kó máa gbà mí gbọ́. Ó nílò nǹkan tí mo apply fún níbi iṣẹ́. So ọ̀la ó máa kó owó yẹn fún mi. At least ká tiẹ̀ save life ìyàwó ẹ ṣègùn ṣe ah, ah, ṣe dúpẹ́ lọ fún wọn pé tó bá ti lọ màá lọ sọ fún un ṣe. náà náà náà no problem. ṣègùn ọ̀rẹ́ mi. Congratulations. Ìyàwó yẹn. <laughs> Olúwa ò ṣe o! Ah! Olúwa ò ṣe, Olúwa ò ṣe. Olúwa ò ṣe o, òkè kújú tì mí. Ah! <laughs> Olúwa ò ṣe ẹ̀ dọ́tọ̀ ẹ jọ ṣé ọkùnrin ló bí ni àbí obìnrin. Anyway, obìnrin eh? láti láti níyàwó yín bí. Obìnrin láti láti níyàwó yín bí. Mr. Banjubo ṣé kò sí mo rí pé mood yìí change. Ah, Dr. kò sí ọdún inú mi dùn inú mi dùn bọ̀ ó kàn jẹ́ wípé ọkùnrin ni mo máa ń gbàdúrà ló dẹ̀ wù mí pé kí n ti ṣàkọ́bí. Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àtúgbìnrin àtúkùnrin kò sí èyí tí ò ṣọmọ náà àwọn méjèèjì. Kí ni yín sìn? Ẹ ṣe gbọ́dọ̀ ẹ ṣe gbọ́dọ̀ ṣe báwa ni ìyàwó àtọmọ mi kọ. àlàáfíà ló wà kéèké wà sí i. ẹ ṣé mo lè lọ rí wọn. why not ẹ lè lọ yọjú sí wọn but one thing. ẹ nǹkan kan wà nípa ọmọ yìí ó ní ẹran kan báyìí tó wà lára ọmọ yẹn tó a máa ní ìdá tí ṣọpẹ́ṣọpọ̀ ọmọ yẹn because kó má di pé màá lọ máa disfigure ara ọmọ yẹn àdèmánì láti ṣòwò kíákíá. dọ́pọ̀ n bá gbọ́ yín ẹ ní nǹkan kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi. bí ẹran ni ó tó ń sùn sí lára ó pa wá bẹ́ẹ̀ ni. ẹ máa tún wá ní láti ṣe another operation fún kíákíá fún ọmọ tuntun ọmọ tuntun jòjòló. dọ́pọ̀ ṣé operation tẹ̀ máa wá ṣe fọ́ọ̀mù ń sìn owó tẹ máa fi operation yìí ṣó wà lára owó tá a ti san tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe operation fún ìyá tó fi kú. Mr. Valjo báwo lè rí sọ̀rọ̀ báyìí why operation ìyàwó yìí bímọ ẹ̀jẹ̀ ti sanwó operation ìyàwó yìí bímọ owó dẹ̀ wà ìyàwó yìí wà but after tí àwọn ibi wọn tó máa ṣe wá discover pé ọmọ yẹn náà nígbà tó ń ṣe operation yìí tó yẹ máa sọ àwọn dá owó a ti lè ṣe ní kíákíá ni màá san another owó. dọ́pọ̀ owó another owó tí màá wá san yẹn sìn láì bí èlò. orúkọ fún un ó lè máa ná yín tó bí abí one point five. yes. just one point five. one point five one point five million. Mm. Mm. Yeah. I think there is zero. 1.5. Yes, yes, 1.5 million. Because life ọmọ yẹn ó tó fẹ́ jẹ́ kó wà fún káàsì ẹ̀yẹ ẹ̀sẹ̀. Ẹni lọ wo ọmọ yín pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ kan. Dókítà, 1.5. Kọ́ládé báwo ni wọ́n mú ọ̀pá? Kọ́ládé méjì la sọ̀rọ̀ níbo tí wọ́n fẹ́ parí ní ìlẹ̀ má fi ní kódà ní ìdè dáì. Kọ́ládé tó ń torí ọlọ́run mo nílò ìrànlọ́wọ́ ẹ̀. Ìyàwó mi ó ṣẹ̀ṣẹ̀ bímọ tán ni. Wáwo wà ó wọ ọ̀pẹ́sọ̀ tó fi bímọ. Àǹtẹ̀ Kọ́ládé ọ̀pẹ́sọ̀ tó fi bímọ yẹn nílé a ti náwó a ti nára. Àmọ́ nǹkan tó tó wá ṣẹlẹ̀ ń sìn ni wípé ó ní pé ọmọ pé nǹkan kan sọmọ lẹ́gbẹ̀ẹ́ pé a dẹ̀ máa ní láti ṣe operation fún operation ẹ eh, another operation bí èlò náà wá sọ wọ́n sọ pé one point five million. Ah! one point five million. ìyẹn pọ̀ tinubu là á ti dá sí láyé. nǹkan fún mi ṣẹ̀dẹ̀ ń wò ní pé bóyá irú organization ẹ̀yin ṣẹ̀dẹ̀ ń tà ní. bóyá o lè bá mi bá wọn sọ̀rọ̀ kan yá mi lówó ẹ tó bá yá mi within three months màá dá padà ìwọ náà mọ̀ pé mo wà á dùn ọkìn ẹ màá dá padà ìyẹn máa lè díẹ̀ o because èmi fúnra mi gan mo ṣe yá bíi five hundred thousand. ẹ ẹ five hundred tó yá yẹn ẹ kó fún mi ìmàdẹ́sù wá one million sí fún mi. ó ní project tí mo fẹ́ lò fún mo ṣe lónìí. Ah. ẹ ẹ ní sùúrù calm down ní sùúrù ok jẹ́ ká ṣe báyìí bóyá tí bá bẹ̀ announce ẹ̀ ní radio station a lè rí àwọn ẹlẹ́yinjú àánú kan kí wọ́n ràn ẹ́ lọ́wọ́ in fact a lè rí èèyàn kan ṣoṣo tó lè gbé one point five million yẹn fún ẹ ẹ yes nǹkan tí mo àbí kí ló feel. Ah, kí ni mo feel bá wọn <laughs> inú mi máa dùn ah, eléyìí kò sọ̀rọ̀ òtìjú bí eléyìí jọ anywhere tó bá ti lè bá mi announce bá mi announce ẹ̀ jọ tó rọ lọ the only thing tí mo wà áfà ni pé kí ọmọ àti ìyàwó mi kó wà òkè. tí wàá làbẹ tó bá ti ọmọ tó ní ṣùgbọ́n ọdún wa ń ọlọ́run àtúnṣe mo sì máa gbàdúrà pé tàbá jà náà tẹ̀lé rí àwọn alèrè ẹlẹ́yin tó àánú kan kó tó kà ó dùn gbogbo one point five million ó lè gbé fún ẹ. àbí ìdájọ́ ìtọ́jú padà wọlé sí i. inú wa ti parí bọ́ káàkiri ní ìdọ̀la. ṣé ìdọ̀la yẹn fọkànbalẹ̀ ọ̀hún. bámijókòó congratulations honestly ẹlẹ́dọ̀mọ yìí ti pèsè. Ah, pèsè báwo. honestly ẹlẹ́dàá ti pèsè ọ̀gá mi ni o ọ̀gá mi ni àwọn gbọ́ nínú rédíò pé ẹni ìdòwò ẹ fẹ́ ṣe operation fọmọ uh-huh. pé ẹ kí n lọ mú ẹ wá òun ṣe tán láti san one point five million. ọkọ alaba ẹ má ẹ má ṣe yẹ̀yẹ́ ṣàwàdà nígbà ẹ̀sùn fún gàrí wọ́n fẹ́ fún wa ní one point million naira for Ah no no no in fact ṣẹ́ẹ̀kì yet ti rẹ́dì ó fẹ́ fi lé mi lọ́wọ́ kàn ní àná ọ̀nà àfi kí n lọ pé ọkọ̀ ìyàwó gọ́gọ́gọ́. Ah, ah. ah, olúwa olúwa olúwa ṣe ọ̀rẹ́ mi sọ wá ní pé kí n tẹ̀lé ẹ wá káwá rí òkú fún yín jẹ́ kí wá jẹ́ ká lọ jẹ́ ká máa gbà. ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. ọkùnrin mi jọ mọ̀ pẹ̀lú ṣàlùyé mọ̀ pẹ̀lú ọwọ́ àwọn pàṣẹpọ̀ máa kú ṣé ó ṣe ó ṣe. ọjọ́ kan ni dókítà wá bá mi lọ́sibítù dókítà ní àwọn ò rọ́kọ mi o. village sí m nítorí wọn. kò sí náà sí pé. mo wọ́n ń ṣeré ni ah, bí dókítà ṣe lè wà kúrò lọ́sítítù nìyẹn kò sí ṣe kò ṣàìṣe òhìn abẹ̀rẹ̀ sí ní gbé ti ara kù abẹ̀rẹ̀ sí ní owó ọjọ́ fún wa lówó mí. ìgbà míì fún wa lóúnjẹ ìgbà míì wọ́n dànù wá ìgbà tó yá ìrora yìí pọ̀ jù fún ọmọ ẹ̀ mo ṣe gbé pọ́njọ́ yẹn nìyẹn tí mo ní mo máa fòpin sí ìrora yẹn torí a máa sunkún báyìí ní láì dákẹ́ kó dẹ̀ sóbi tó fẹ́ máa wo ọmọ ẹ̀ nínú tó máa jẹ́rú ìrora báyìí wọ́n á pinnu pé mo máa fòpin sí mo ṣe ń lọ lẹ́gbẹ̀ẹ́ títí ìjọ yẹn nìyẹn mo bá jánà mọ́ mọ́tò lẹ́nu jẹ mo ṣáà ṣàlàyé fún mo sọ gbogbo ìrora títí ara ń jẹ padà ah, á ṣé òun kan báyìí ṣì ń ṣẹlẹ̀ ni ìwọ bímọ títí ẹ ò gbé e sẹ́nu mọ́tò pé kí mọ́tò jọ pa yín òun ń wọ́mọ lójú méjèèjì débi wípé wọ́n ti ń fọmọ bú ló bá ní ṣé òun lè adopt ti ara ah, ah. <laughs> báwo mi ò ṣe nígbà kí ẹ adopt ti àrà ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣàánú mi tẹ́ bá mi sọ́dẹ ní tara ẹ̀ tá a tọrọ owó jẹun mọ́ tẹ́ tún fún wa lówó jẹun àtòkù àtàyè ẹ̀ mo fún yín bí madam káfíndípẹ̀ ṣe gbé ti àrà tán gbé wá sílùú òyìnbó nìyẹn kò pẹ́ kò jìnnà wọ́n mú èmi náà wá madam káfíndípẹ̀ ẹni tó bá mọ̀ dáadáa mọ̀ pé ẹni tó lówó gidi ni kò dẹ̀ bímọ kankan tó fi kú kó tó kú ó fi gbogbo ọ̀nà bísínẹ́sì ẹ̀ ó fi hàn Tiara ìgbà tó kú tán ó wí gbogbo ogún ẹ̀ pátápátá torí kò bímọ kankan kò dé adopt ọmọ mi yàtọ̀ sí Tiara bó ṣàṣe wí gbogbo ogún ẹ̀ fún Tiara nìyẹn ṣẹ́yìn náà sì rí báyìí pé kò ń ṣẹni pé èèyàn fọ́kì kò tiẹ̀ ń ṣẹni tó yẹ kó jẹ ọmọ ọmọ rárá. fún gbogbo ẹ̀yin ọkùnrin tẹ máa ní a débi oyún òun bá sùn ó mọ̀ kó máa lóyún jọkàn ó wá lóyún tán nìyẹn ó ní ẹ èmi ò lè wọ ọmọ alárùn ṣé wọ lọ́lọ́run ló ṣe mọ̀ pé kò lè ò lè wọ ọmọ alárùn tó rò pé kò lè gbádùn tó rò pé kò lè jẹ nǹkan abẹ́yìn tẹ máa bímọ ọlẹ̀ tẹ máa ní ẹ tó bá yá ọmọ àmọ́lé bàbá ẹ̀ níbo nílé wèrè abẹ́yìn ọkùnrin tó yẹ pé pẹ́kàǹgò lẹ máa máa fobìnrin ṣe kiri eléyìí ẹ mú tọ̀hún gbogbo ejò jíjẹ ni kó má ti kankan nù ẹ̀ tó tiẹ̀ fi yín lẹ́nu láti jẹ tẹ́ believe pé obìnrin ẹrú náà wá ṣe fún yín tẹ́ máa fobìnrin ṣerú àbí tẹ́ máa fọmọ tẹ́ máa fọmọ ṣerú àbẹ́yìn ọkùnrin tẹ́ máa rò pé ìyàwó yín ti bímọ kan síbì kan tẹ́ máa rò pé ọmọ mi ìtàn bá bí fún yín tẹ̀yìn láti máa fi kẹ́kọ̀ọ́ ẹ̀rù oore o àwa dọjú alẹ́ ẹwà ni ìyálé kínní kan ló ń ṣe yín ìyálé tàmẹdù ló ń ṣe yín ìyẹn kọ́ kó ṣe yín o ẹ̀yin gangan ọgbọ́n lẹ́tí fọjú lẹ́tí fi àárọ̀ ọjọ́ yín lẹ́tí fi ṣera yín. èmi wá sọ o mo ti dáríjì ẹ o ọmọ mi náà dẹ̀ ti dáríjì àpé ò dáríjì bàbá ẹ ajá ti sọ bá mi dáríjì ọkọ mi èmi ti dáríjì ẹ o torí mo mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ lé gbogbo orí social media ti kún dáríjì ẹ o mo dẹ̀ mọ̀ pé wọ́n náà at least wàá wà bí kan báyìí sìn àwọn èèyàn kan á máa fi hàn ẹ́ pé nǹkan tó ń sọ lọ́wọ́ rẹ̀ ti dáríjì ọmọ mi ti dáríjì ẹ o látèmi lọ màá wá mẹ́sọ̀ pé ọmọ mi ń tọ́jú ẹ̀ kéèyàn kan ṣáà ṣe tiẹ̀ pọ̀ lọ́run tó rò dìsáàbù ẹ̀. Thank you. mo rò pé ní ti fi dáadé ẹ̀ṣẹ̀ lówó ni mo rẹ̀ ti fẹnu bàjẹ́ káàkiri. ó lè kí àwọn kan kí wọn kọ́ àti ìyá bàbá ẹ̀ kan ti jẹ́. àti bùnmi ti ẹ̀rọ táwọn tí ọ̀rọ̀ ẹgbàá ogun olúkọ̀ọ̀kan yẹn. orí níìsì náà ti lọ. orí ẹ̀ náà mo wà ó dá kí èèyàn máa wọ ohun gbogbo dájúdájú ó lè bìlú ìgbé bàbá ìgangan ni kò tọ́jú ọmọ. òòyà ah. yẹn orí kan kí tí yàn ọ̀yà láti sọ tuntun yóò dẹ̀ gbèsè àlọ́ wọ́n dáwọ́ ẹ̀ nǹkan ṣe ibi tí gbogbo ibo ti dìbà ìwọ ló ń bá a. kí lẹkọọ máa ní sùúrù ṣá a ti blame lady ibi. dídó lẹ wá níbẹ̀. orí ẹ náà ni kí ló kí ló ṣe. ìbẹ́ ti hàn fọ́ọ̀lù ẹ̀ yá lọ fọ́ọ̀lù ẹ̀ padà ọ̀ṣẹ́ ti gbẹ̀yìn lẹ jẹ̀bi ẹ̀ ń farabalẹ̀. máa ṣe mo wà lórí kọ́ọ̀kan yẹn má bínú àwọn èèyàn kàn fi kọ́ disturb mi wọ́n kàn ń pè mí lọ pè mí bọ̀ ni òkè tètè bá ti dọ́dọ̀ wọn kò jẹ́ kí n gbọ́ ọ̀rà ọ̀rà ìsà máa bá yín sọ̀rọ̀ níta ṣe ti ní ìsà ó dàbí sà. má bínú pé mo sọ̀rọ̀ níta níta wà lórí kọ́ọ̀kan láwọn client ìkọ́ni náà àwọn client eh, ló tún pè mí kẹ́kẹ́ tó bá sọ̀rọ̀. Hello ma. Ẹ wò ẹ jẹ́ kí n pè yín padà ṣe ti lọ. Màá pè yín padà. Mo bọ̀ bọ̀ yóò serious mọ́ rárá. Èmi bọ̀ ni ló ma ló ma irú kí ni gbogbo yẹn sìn. Iṣẹ́ wo ni mo pa? Ẹni bó ṣàmù pé mo pè é iṣẹ́ pè é ni pé kí n make sure pé kò má lose cost for kò má lose any business. Ẹ ṣé Mr. PA. <laughs> Nicole, oh, you know I love you, right? I love you. so much. So, babe, that reminds me. Ìgbà wo ló máa bẹ̀rẹ̀ sí lo àwọn ògo mi àti àwọn àsìkí mi? Because mo fẹ́ kí everything go triple. Kí level on ọ̀nà very high level. For you. yes. Oh. jẹ́ kí mi gbé ní question kan ìgbà wo ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìtọ́jú kan. kí ni o ti bẹ̀rẹ̀ rẹ́dí náà. ok o kò sí problem tó bá pè nǹkan tó fẹ́ nìyẹn do me i do you o god no go vex o mm-hmm. ok no wahala ṣòro màá bẹ̀rẹ̀ sí ní ìrora màá wá lọ lọ lọ tó máa fi yọ tán so tó bá ti wá pé forever hundred years akọ́fì ẹ̀ lẹ́ni ó lọ ṣe nǹkan tó bá wọ̀ ẹ́. bí mo bá ṣe lèmi kò bí mi jẹ́ ká jọ nínú ìṣọ̀kan bí mo bá ṣe lèmi ò bí mi jẹ́ ká jọ nínú ìṣọ̀kan ògiri.

mo ti ṣe àdúró iṣẹ́ mi báyìí sẹ́yìn èmi náà máa wọ ní lọ síbẹ̀ àmọ́ kì í ṣe gbogbo àwọn tó bá ń jìyà tàbí tó bá ń ráyè ló ti ṣiṣẹ́ ibi kan sẹ́yìn rí àìmọye orí tó pẹ́ nílẹ̀ tí ò padà jìyẹ àìmọye èèyàn tí ò dẹ̀ jìyà tí ò ṣe wàhálà rárá tó dẹ̀ mẹ́kẹ̀. Ah, ó ọ̀rẹ́ ilé ayé yóò balance i'm telling balance àwọn aṣáàbù kò mo kí wa kú àṣeyọrí. Ah, àṣeyọrí ńlá ni o kò ní sí yìí láti jẹ́ ìta tó lọ́ta tí ń láti wà lẹ́nu. in fact bàbá yẹn ni mo bá yọ ah, mo bá yọ àbí gbé tirẹ̀ gbégbé ti ìgbò báyìí gbogbo ẹ̀ ti parí báyìí. wọ́n ṣáà ti forí jí wọn báyìí wọ́n dẹ̀ máa yọ̀ tọ̀ mí lókù. nígbàgbọ́ wọ́n máa gbádùn ìsìn báyìí. bàbá yìí padà kú náà at àti ìbẹ̀ kẹ kú báyìí náà wà àwọn ọba láyìí yá bàbá yìí ti kú sẹ́ẹ̀. bàbá yìí ti kú ẹ ti ya wèrè kí wàá lẹ́yìn dúró ṣe ń di ẹ̀yin mẹ́rin ẹ̀yin géńdé ọkùnrin mẹ́rin ẹ lè gbé bàbá yín lọ lé ẹ̀yin bàbá yín ti kú ẹ̀ ń káwó sí. ẹgbẹ́ òkùnkùn ẹ̀rọ ẹ̀kọ́ tó ń lẹ̀ àbẹ́kọ̀ lọ. àgbà ló ti wá lọ sí ọ̀sẹ̀ ṣé kí bàbá yẹn òde ọ̀yìn yìí. ṣé mo wà lọ sọ ìdájọ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ẹgbẹ́ wọn ẹ máa kọ́ tó orí ẹ̀ ẹ máa kọ́ tó orí ẹ̀ Bàbá ló kú, bàbá ti kú. Ah! ìsìn mo gba bíbá tí mo fún bàbá lẹ́gùn pé bàbá máa ń fún wọn àṣùṣùà pé bàbá ilé ilé ìsára mi padà bọ̀ ni mo bá bàbá bí bàbá ti kú sí bíbá tòyọ lọ́wọ́. báwo ló ṣe rí ìsìlẹ̀ lẹ́yìn bàbá. ẹ̀mí ti tán lára wọ̀. Àwọn akẹ́kẹ́ lọ báyìí bàbá ọ̀dọ́ wọn ta ló fọmọ ẹ ní ṣe é rojú ayé lóde ṣe é rojú ìkà lóde ṣe é rojú àṣẹ bí ènìyàn ṣe é rojú ayé lóde. sinimá tuntun ọ̀dúndún wọn gbóná girigiri kò ṣe kó wá di oríta mẹ́ta ọ̀nà dà. inú rẹ ò ní pa wá tọmọtọmọ ẹ ṣàmì ẹ. inú rẹ tí ní nífàsẹ̀ ìyá ìmọ̀dí jẹ ní níyà. nínú sinimá tuntun ọ̀dúndún. àìṣe báwọn nílẹ̀ káàárọ̀ òjire. níyà kò ní jẹ bàbá rẹ ó fi mí lẹ̀ ládùúgbò gbòòlérí tó ṣe fún mi. àṣàkẹ́ ojú òwe ojí òwẹ̀ ó sóge. wọ́n ti tẹ̀rú. àti tẹ̀rú ọ̀dà kò búra ti tẹ̀rú àṣìmẹ́ tó jẹ́ mẹ́rú ìtura ẹ̀rú tá a ta kọ́. ìrírí ayé mi ẹ gbà bẹ́ẹ̀. story by balẹ̀ ààrẹ rasak abẹ́rù àgbà written and produced by david ọ̀làrẹ̀wájú jimoh producer of ṣé mo jẹ̀bi ọjà àti director directed by ajani ogunláyé the big man. starring ọ̀làníyẹ àfọ̀njá sọ́yẹ̀rì jọkẹ́ múyìwá david ọ̀làrẹ̀wájú jimoh délé òdúlé fúnmi àwẹ́sù yínká solomon gomuṣe taiwo àdìbàdé yínká quadri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wo nínú sinimá tuntun ọ̀dúndún kò ṣeé má wò ní ìkọ́ ìkọ́ bọ́lá ìkọ́ ìkọ́ jù lẹ́sẹ̀. iṣẹ́ kílẹ̀ yìí wá ń ṣe business man. jágógó bọ̀ bá ẹ̀yìn mú tẹ̀sán. bọ̀tẹ́ ìjọba ti wọlé. adé máa dé adé máa bá fún kọ́gbọ̀n. àṣẹ yóò. ìwọ náà ṣe máa behave stupidly bẹ́yẹn. this is surprise you téèyàn bá jẹ mí lówó kódà kó mú yẹ ẹ lẹ́yìn ń gbowó mi. ṣé àbúrò yìí ò ní àìdẹ́ntítì kankan tó wà traceable. ajá òṣùpá ni mi mo kágbò fọlọ́run ọba torí mo méwúrẹ́ sẹ́bọ lé ní ẹjẹ́ ó wọ́n ní kò jíjẹ ká fẹ́ sara yín. ṣé lè ṣe èrè ni màá fọ́ orí ẹ̀ dànù. ọ̀rọ̀ tó kẹ̀tì bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ ìwọ́dà. ọ̀làjú. ọ̀làjú mo yọ abo ní abo débi. àwa máa gbáwo lù torítorí. àìkọ́. láti rí gbogbo ìgbìyànjú mi lórí ẹ̀ kókó ò lè jẹ́ èèyàn. àròlé ni màá gbé fóònù bàjẹ́ tó fóònù. ó fẹ́ mọ́ gbà ó. ẹni tó pa gúnugún kò ní ká dún ẹyàn tó ka ah. àpàlàmọ̀gbò kò ní ká oṣù kò ní ká oṣù nìkan kọ́ ó lè má ka two weeks. dára kì í sọkọ rẹ. Ah. ó bá owó ó dẹ̀ pòórá. òye gbé òye gbà. àbájọ fi jọ ọmọ kékeré. kàyéfì ńlá lélẹ́yìí o. èmi ò ọbẹ̀ kẹ́ wọ́n fi pọmọlọ́mọ jẹ ìjẹ̀jẹ̀ wọ́n fi dómi ọbẹ̀ nílàwẹ́ wọ́n ti pé òru olúfẹ́ fún ọjọ́ sọmọ olúfẹ́ ló fi jẹ àpò ọjọ́ tí àkèrè tí kò bá fẹ́ ọkọ there is love, there is peace. Where there is peace, there is hope. Jẹ́ ká jọ fìfẹ́